me. gbogbo nǹkan tán ní yakuamu ṣe fún ẹ. omi jẹ́ yakuamu. ọ fún un tọ́ ni ṣé o mọ̀ pé ó ti bímọ rí abiamọ ni adélébọ̀ tó sán. fún tọ́ ti bímọ rí. ṣé wò ó rí gbogbo ara ẹ ni ìdí ẹ ti lọ sùà àyà náà gbogbo nǹkan tọmọ ti mu ti ṣe dáadáa abiamọ ni kọ́lọ́ jẹ́ kí gbogbo abiamọ jèrè ọmọ. o serious pé fún tọ́ ti bímọ rí. mo ń rò ní òjijì pé mo ká o fibiluku ẹ ni mo fi ń rò ó àmọ́ wọ́n ló da iyọ̀ sínú ọbẹ̀. gbogbo yẹn is okay ó ti lọ ah. àárọ̀ láti nà máa máa jẹun mí nà. Ah. o ò lè lọ bẹ́ẹ̀ yẹn bó ṣe wà yìí kọ́kọ́ fi díríǹkì kó fi tì síta. a wá lọ ṣe test a máa lọ ṣe sugar level salt level àwo glucose level àwo lactose level. so it's alright. fiti fiti fiti iyọ̀ ò dáa ó máa ń já kí n mú ni. bá ti pọ̀ jù olókùn gan ò gbọ́dọ̀ lo iyọ̀ tó tó yìí ẹ wọ́n lo. pariwo ni pẹ̀lẹ́. ẹ ṣe tán ọ ṣe máa lọ. kí máa lọ máa lọ. kò sí wàhálà èmi fẹ́ bẹ́ẹ̀ wo àwọn táì àwọn nǹkan kan. nù nígbà tí bá mi wọ tán. ok má wọrí wọ́n sọ́run ẹ wàásùn láyọ̀ wá jíjí ìṣègùn tó bá dọ̀là alẹ́ mi olúwa lógo pẹ̀lẹ́ kọ́ mi àwọn táìsì yẹn ń kọ́ báyìí bó wá ní kọ́fíǹsì wa kí n lọ fẹ́ ó ló dà àwọn bọ́ksàs dà cufflinks ńkọ́ táì ńkọ́ kò ń pariwo cufflinks ṣé mo fẹ́ fọ cufflinks ni wọn ò bí eré kó má sùn wọ́n ti sọ fún mi wọ́n ní ajẹ́rìí idán ní two seconds ó máa nà tiẹ̀ lẹ́ẹ̀mí òun ni kínkínní dẹ̀ mo fi sínú ẹ̀ ká ní mo wá da gbogbo ẹ̀ sí nǹkan táwọn yìí kọ́ làwọn máa sọ lórí burúkú ọ̀nkù ẹni kan máa fọwọ́ kan wà one month táwọn yòókù bá sunkún pé àwọn káti ẹ̀gbọ́n àwọn ya kò àmọ́ wọ́n ti da bí amọ kò rí bí wà lára wọn mọ́ kí n tèmi tí mo jẹ bẹ̀rẹ̀ ayé mi máa dúró one month sùn tọkùnrin ọmọ ló ń dán yìí màá chance wọn bàdí táǹtì bá máa ṣẹ̀ márùn-ún ẹlẹ́ẹ̀karùn-ún wàá jí ó dẹ̀ jí náà a máa bá a lọ bẹ́ẹ̀ kóyún tẹ̀ ti dúró sára tèmi iṣẹ́ tóyún bá ti dúró màá tún máa bá wọn ṣe eré ìdíje. Ah, bá mi lọ jẹ́ kó doyún jẹ́ ọdọ ọmọ mi. àbí mm. torí ẹ ṣe kó sọ fún ẹ pé kó ló ṣì lélẹ̀ ṣe ṣe wọn ni o fẹ́ chance àwọn o ti wá dọ́gbọ́n bí àbí. àwọn aláwọ̀ ò múùfù àbí. Ah, inú ẹ̀ wá lọ. kí ni kí ló rí kí rí kí ló rí kí ni nǹkan náà torí. kí ni mo rí lọ́jọ́ nǹkan. Emma ẹ dẹ̀ sọ̀rọ̀ látàárọ̀ tí ẹ ti dá mi jókòó. ṣé wọn ti sọ látẹ̀kọ́ náà. ẹ wá gbà mí o kò ká bá ń bi wọn. ẹ dúró kí ló ṣẹlẹ̀ kí ni gangan gangan tó ṣẹlẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tí ò ní ní solution ẹ dẹ̀ sọ̀rọ̀. Miriam. sá ma. wo ó dàbíi pé pẹ̀lú ewu orí mi yìí mi ò tí ì dàgbà tó ẹni tẹ́ ẹ fẹ́ fọ̀rọ̀ yìí lọ torí tí ò bá ṣe bẹ́ẹ̀ ni ẹ ní dá mi jókòó látàárọ̀ kẹ́kọ̀ọ́ kẹ́ má sọ̀rọ̀ kí gbogbo yín kàn torí kodò bí adìyẹ tó ní kọ́lí ẹ wò. ẹ ẹ dadi ẹ dadi ẹ ẹ sọ̀rọ̀ Mariam níbi tó ròde dúró yà máa sọ. ẹ wo ya mo gbọ́ mo gbọ́ o. à ń gbọ́ o. dadi. Bọ̀wálé olójú ara. Bọ̀wálé olójú ara. Ẹ ẹ ẹ dúnú ẹ dùn nǹkan tẹ̀ sọ. iná ń jó mi lábẹ́ ara. ẹ o pọ̀ wálé ń gbọ́ eh, nǹkan tá a ní gan gbogbo kọfà ogó ti kọfà mẹbẹ kò sí àṣò ah, sí o. fàkókò ṣòfò láyé mi Mrs. Hmm. Bọ̀wálé ẹ tí ì gẹ̀ easy ó bá ní kò bàjẹ́ kò sí ìkọ́tọ́ lọ́wọ́ lè ṣe ẹ̀sìn ló fẹ́ dàṣì mí bọ̀ wálé kò ní ra gbá fún ẹ nígbà tí a rò pé ó dápẹ́ tí mo ní kẹ́ fílẹ̀ fún mi ṣe fílẹ̀ fún mi wá dìsí tètè pọ̀ ní pé ẹ bẹ́ tà tàbọ̀ lọ́kùnrin ẹ̀ ó sọ fún mi kíní. ṣé mo pẹ́ yín lọ̀rọ̀ yín ká lára jù. èmi ẹ̀yin lẹ máa ń kú lẹ̀ ń kú tán. mo mo mo mrs bọ̀wálé máa fẹ́ bọ̀wálé. olórí burúkú ni ẹ ṣe wo lọ́ọ̀fù ẹ̀ mọ́ sí i bùbá fọlájọ́ kẹpa lọ́ọ̀fù ẹ̀ tẹ́lẹ̀ ni. ẹ ẹ nǹkan tẹ̀lé ṣe yìí ò dáa ìgbà ṣòro lè yọ ọmọ rẹ o kò lè wá dábàá ìtọ́kẹ́ wá sọ pé fẹ́ fi bọ̀ wálé rẹ. ọ̀tá ìrẹ́lẹ̀ àbí ó ti yé mi ó ti yé mi àwọn ọlọ́ọ̀. ọlọ́ọ̀ sóhun gbàtọ̀ òun gbàtọ̀ òun sunkún òṣìṣẹ́ ṣé wo believe love no ṣé ṣé love mi kiri ṣé ṣé láìsí kiri ò lè lọ láìsí kiri ò lè lọ. wọ́n wá lé bó ṣe ṣe yìí ò dáa o bó ṣe padà já sí yóò dá ọ bọ̀ wálé. mrs bọ̀wálé ẹ̀ ń pariwo ẹ lọ dá sunkún ni. ọlọ́run wọlé ànábì muhammad ojú ò ní tiwa ṣe rí mo ṣe bá a sọ ọlọ́run sì tàn mọ́lẹ̀ tó pọ̀ sí i láàyè tí kò ánìdáwá ẹni wá ìlàwá yóò ha ṣe rí gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fi hàn mí ìdí ń ṣe arákùnrin pọ̀ ètí ń bẹ lára wọn kìí ṣe kékeré o ṣe rí bí oorun ṣe ń kò wá lórun ń kun náà determination tó ní ní ojú ó sùn ìdààmú ara wọn tírélà olè kó tán. ẹ wá rí ètò wá ń ṣe àwọn yìí gangan kì í ṣàwọn gangan ní sábàbí ẹ̀ àwọn òbí wọn ná dá wàhálà alẹ̀ sí wọn lọ́rùn. bàbá ìyàwó mi lẹ́ni a dẹ̀ ti ń fẹ́ra wa ó ti tójọ́ mẹ́ta láti ìgbà tá a ti wà léwe òun ló ń ṣe everything fún mi òun ló ń sanwó school mi kò sí nǹkan tí òun ṣe fún mi bàbá nísìnyí a ti ṣe tán òun ti ríṣẹ́ èmi ò rí mo ti expect pé tàbá kàwé tán pé ẹ máa máa ṣe bí ọkọ láya fún òun àmọ́ bàbá mi lè ṣe é mi tiẹ̀ lè ṣe fúnra mi ká tó wá ní òun. ó ti hàn ná. wọn kan wọn bàbá ṣe wá rí ibi tá a dé yìí sìn wọ́n bá pe ìyàwó mi pé ìyàwó nǹkan ṣe mí ó ní rárá múnà ní nǹkan ṣe mí ó ní rárá bá ní òkè tẹ̀lé mi ká dọ́dọ̀ bàbá kí bàbá wò ó kó bá wa tàn mọ́lẹ̀ sí i anything tó bá ń ṣe mí kí bá wa wá solution sí i kí n náà tiẹ̀ lè ṣe bí ọkọ ní bàbá. Hmm. bọ́rọ̀ bá dùn lójú á sì gbé àwọn ọ̀dẹ̀ léèrè wò ah. torí àwọn ni ó tọ́ wa sánà bó ti rí. èmi ò kánjú ojú ọ̀ká mi o ẹni ajú kó kókó máa bá tiẹ̀ lọ adéfún máa kànjú ọlá o tí ìṣayà àgbẹ̀mí rẹ̀ gbọ́n ẹ̀bà wọn pé ó ṣe ó ní máa kànjú ọlá adé o ọmọ ẹ̀jẹ̀ ń wàrùn. àwọn bàbá yín ti dèso àjàrà ìwọ agalẹ yín kan wo bó ti wà yìí ọ lè ní láàrin. bàbá ẹ má tún dákún nǹkan tí mò ń sọ kan tó gbé wa débi gangan gangan nìyẹn nígbà èdè máa bá wa wá nǹkan ṣe ṣé tí wọn á ní mi ò ní ní bàbá ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ bàbá. wo iná àwọn mọ̀lẹ́bí yẹn tẹ́jọ jẹ́ àbátan tẹ́jọ wà nínú ẹbí ìwọ nìkan ló mú bí iṣu ẹ̀gbẹ́ bàbá ìjọ torí Ọlọ́run ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ lágbára Ọlọ́run alárùyọ solution ni kẹ́ bá wa wá sí kọta bá wa fún nìyẹn. ẹ jọ ẹ má wò mí ràn bàbá ẹ jọ ẹ jọ. ẹ dákun ṣé ń gbà tẹ wá ń bẹ̀ mí nìsín ṣé kí n gbọ́gọ̀ mi fún ọ ni mi mi mi sọ bẹ́ẹ̀ bàbá mi sọ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ṣé ẹ lè gbé kádàrá yín fún mi. ṣé mo lè gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan sí i no ìgbà tó sọ pé ṣé. kò yé mi ní mo fẹ́ gbọ́ ni. mo sọ pé ṣe lè pé kádàrà títí yín fún ni. tọ̀dọ̀ mi ṣé tí ò tí ì tó mi nù ṣé mo jọ́ mo rogún yín ni báyìí. rárá ìgbà tí ẹ̀yin náà lè sọ pé ṣé kẹ́ gbé kádàrà yín fún mi mo ṣe ń béèrè pé bóyá ó é ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń gbé kádàrà fún mi. ṣé ṣé mo wá jẹ́ mọ̀lẹ́bí yín ni báyìí. ẹ má bínú bàbá ẹ má wò mí ràn bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ láti omi tá a bá débi bàbá nǹkan tó ń ṣe mí ẹ bá wa wá nǹkan ṣe sí. exactly sir eh, eh, eh, bàbá ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe sọ́lé ẹ̀kọ́ yẹn ni mo ṣe ń béèrè pé ṣó possible ni pé kó gbé kádàrà èèyàn kan fẹ́yàn kan. ọ ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ sọ̀kan náà báyìí a máa gbé ní táyé fún káyìndé a máa gbé ti káyìndé fún táyé bẹ́ẹ̀ lómi bá rìn kiri tá a bá rí pósù wọn rẹ̀ kún tí wọn ò jẹ́ kó rí lò á sì gbá á sì gbé fẹ́lọ̀ mi. Eh, eh, eh, ok bẹ̀rù tẹ́ bá wá ṣerú exchange yẹn báyẹn sìn kí ló máa ṣe ẹni tó lògo. wọn bá jọ ọmọ ọgbọ́n tó bá wálé ọgbọ́n ǹjẹ́ o máa pẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni bàbá dáadáa. tá a bá kó gbomi ilé ayé yìí tá a bẹ̀rẹ̀ sí ní dàsí kí ni ó máa ṣe ah waste nìyẹn. òun tàn òun ò lè là mọ́. bẹ́ẹ̀ni kó sóògùn fún dọ̀la kò lè nílá rí. bàbá bàbá ẹjọ ẹjọ ẹṣẹ wà kò ṣe sí ẹjọ anything ẹ wà kò ṣe sí ẹ má wò mí rọrùn. ṣé bí n ta ṣe sí náà mo sọ yìí. ẹ sọpọ kan eh, eh, ẹ kò sọ pé máa pakú báyìí ni ẹjọ ẹ má jẹ pakú àmì àmì. ẹ ṣe ń wá gbé tọ̀dọ̀ mi fún ni báyìí mi mi mi mi mi sọ bẹ́ẹ̀. ẹ lọ tún yan. Rọ́mọkẹ́ kí ni nǹkan tó ń lò. ilé ìta bá bọ́ iná ni àbí ṣé kò tó rò ni ó tó ń rò àmọ́ kí nìkan tó ń rò gangan. ṣùgbọ́n bí mi ti ṣe wà èmi wà confused i'm very confused so bóyá kò sọ opinion tiẹ̀ kí ló wà lọ́kàn ẹ̀. tèmi èmi ti gba kámú o ọkùnrin tó lè bọ́yàwó tó lè bọ́ra ẹ̀ pàápàá ẹ̀yìn tá a bá bímọ náà ìwọ náà ló bá tún gbé ah, ọkùnrin tó wálé ayé tí ò lówó lọ́wọ́ aya asán ló wá tèmi ṣe wáyé mo ti pinnu nínú ọkọ ara mi èmi lọ pokùnso ni. olóhùn ah, ah, ah, jẹ irú ọ̀rọ̀ wo nìyẹn. mo máa máa gà mí ṣé o ṣàwà ń bẹ̀ o dẹ̀ gbọ́ nǹkan tí bàbá sọ wá ní kò sí ẹni solution kankan bí ti máa ṣe bá kú lélẹ̀ wá ní pé kí n má lọ pokùnso. ṣé ní sùúrù náà gbogbo kí ni ìná kókó ní mí nìyí àbí kí ni ìyàtọ̀ pé bóyá ọkọ ló ń tọ́jú ilé o àbí tó yàwó náà bá tọ́jú ọkọ kò sí kò sí yàtọ̀ kẹ́ni everybody kàn ti máa tọ́jú ara wọn ni olùrànlọ́wọ́ la pera wa. lẹ́nu ẹ̀ síbò ah, ọmọ yorùbá ni ọkùnrin ló máa sọ pé òun ló lórí aya ọkùnrin ló yẹ kó provide fún yàwó tí ìbàdẹ lè ṣe i'm not a man well let me tell you ti make up mind ṣàfimílẹ̀ mi ò fẹ́ fi tèmi kó bá ṣé kí n ra lọ kí n ra lọ pokùnso kí n ra máa lọ. mi ì láìkẹ́ mi ì láìkẹ́ yé máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ì a ah, ah, ṣe máa sọ̀rọ̀ ikú ikú mi ì láìkẹ́ o. mo ti sọ òótọ́ fún ẹ. Ah, àbí kí ló wá le tó báyìí gan. mo ti sọ òótọ́ fún ẹ. àbámọ̀ àṣẹ àṣetọ́ndẹ́pọ̀n adébẹ́kùtẹ́ ilé ọ̀ èyí tí ọlọ́rẹ̀ mọ́ ló gbòjọ́yè ẹ̀bẹ̀ wọn pé máa ṣe ó ń ṣàbámọ̀ àṣẹ o àṣetọ́ndẹ́pọ̀n. ǹjẹ́ ẹ ti rò dáadáa kó mọ́ lọ da àpamọ́ yín lọ́wọ́ ìjọ tọmọdé bá múlẹ̀ nímọ̀ ìjọ tí ó bá dalẹ̀ kì í mọ̀ tó o bá mọ nǹkan tí ń bẹ rẹ ni ọ sọ pé o ti ṣetán. a ti ṣetán. a ti ṣetán bàbá ṣe bí ẹ̀yin náà lè sọ pé kí n kàn gbógo mi kí n gbé e fún un pé kò sí nǹkan kan tó máa ṣe mí. àbámọ̀ bíi ti báwo kò yé mi. èmi náà kò yé mi bàbá. àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ wò ó jẹ́ ń ṣàlàyé nǹkan kan tí ò yẹ ọ fún ọ. níjọ́ tó o bá finú fíndọ̀ tó o bá fi lè gbé ògo rẹ̀ fọkọ rẹ̀ báyìí torí a ti kọ́ ọmọ fún ọ pẹ́mì rẹ̀ ó gùn ọ sì lówó láyé ọ sì jẹ́ èèyàn àmọ́ níjọ́ tó o bá finú fíndọ̀ tó o bá fi lè gbógo rẹ̀ fọkọ rẹ̀ báyìí ọjọ́ náà ni tá a ti yí ẹ̀ sí tó ti kú ọ̀nà ọjọ́ orí rẹ̀. bene. Ọ sị isi kụjekebụ ya 85 years tabi 90 years nlọ ọlụlaye ngba ti taachi ba ti wa kwuo mbe. ọkụ 55 ịnwa ama ite ọtị wa lụ teletele o. Mmelo ni ukwu ìdínú tí mo sọ pé ẹ̀ tí ì ṣetán àti ṣe. ìfẹ́ mi ẹni bí ọkàn mi my one and only aya mi ìwọ lolúwa ti yàn mọ́ mi mo fẹ́ ṣe ìlérí fún ẹ ni pé tá a bá ṣe kìíní ọdún tó kù tó máa lò láyé inú owó inú ayọ̀ àti àlàáfíà lájọ máa lò papọ̀ mi ò ní ever dà ẹ́ I will stand by you I promise you my wife I promise you kò sí nǹkan tó máa ṣe ẹ́. Because see, as far as I'm alive, as far as I'm alive, nothing is going to happen to you. I promise you. We can do this. We can. tó bá yẹ mi dáadáa. thirty years. bẹ́ẹ̀ni. àkúrò ni iye ọdún tí wọ́n fẹ́ lò láyé. bẹ́ẹ̀ni. ọmọ ọdún mi ń sìn kí n wá yọ. Hmm. èyí tó wá kù. òun ni mo fi máa ṣaya lọ́ọ̀dì ọkọ. bẹ́ẹ̀ni. òun ni mo fi máa lóyún. bẹ́ẹ̀ni. òun ni mo fi máa bímọ. Hmm, bẹ́ẹ̀ni. òun ni màá fi tọ́mọ. Hmm. tí kò dé tí sáré dájú pé pé mo máa jẹun ọmọ. èmi guess what ọlọ́run ti ṣe contract tí mo sọ fún ẹ tí mo lọ bá láàárọ̀ ẹ ah. wọ́n ti award forty million naira jẹ́ ẹ̀ sọ bàbá bá rí wọ́n ti sanwó gbogbo ẹ̀ lọ forty million gbogbo ẹ̀ pátá ah. inú mi dùn inú mi dùn ká máa náwó lọ lókun ah. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ìfẹ́ mi. ìfẹ́ mi gbogbo nǹkan tó ń ṣe ẹ yìí ó yé mi nǹkan ò lọ déédéé fún ẹ mọ́ iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ as a result of nǹkan tí bàbá ṣe fún wa gbogbo ẹ ló yé mi or at this point tó yẹ ká máa dunnú ká máa yọ̀ ni ṣé pé èmi náà lélẹ̀ pé mo lè di nǹkan tó worth forty million naira èmi èmi forty million naira jẹ́ ká dunnú ká máa yọ̀ ìyàwó mi ọmọ àtọ́jú owó yìí náà ìwọ náà ló ní ṣé mo gbọ́ rí láyé mi forty million naira báwo mo ṣe fẹ́ ná ìwọ náà ni a jọ máa ná ní owó wa ni ìfẹ́ kò ronú wọ́n á ṣèlérí fún ọ òní mọ̀ yàláyé òní ní any reason láti regret nǹkan tá a ṣe máa make sure pé mo tọ́jú ẹ̀ promise you ìyá bẹ́ẹ̀ rẹ́rìn. inú congratulations. congratulations to us. Um, sori nǹkan tí mo fẹ́ ká ṣe ń sìn ni pé ká jáde mo fẹ́ gbé ẹ jáde anything tó bá ń wẹ̀ láti ṣe léni ó wà lọ́rùn ẹ forty million ló wọlé yìí tá a bá náwó million jẹ́ kó o lọ sí ah. ẹ ara wa náà ni. nǹkan tó ṣe ẹ́ ojú èyí kan rẹ lọ́wọ́. ọ̀la ọ̀la. ìfẹ́ mi mo ń dá ẹ lóhùn. ṣé o ti ẹ̀ rántí rárá àtìgbà tèmi àti ẹ̀ tá a ti ń bọ̀rọ̀ fẹ́ wa ìbọn. ìfẹ́ mi ọlọ́run ló ń ṣọmọ kó ń ṣe àwa jọ̀ọ́ let's have more time. ṣùgbọ́n eh? time to mẹ́nu bà yẹn òun kankan ní time to mẹ́nu lé yẹn gangan òun ní ìṣòro when is the right time ìgbà wo gangan lọ́n fẹ́ ṣe o dẹ̀ ń sọ̀rọ̀ time ò ń time bí ipò mọ̀ nǹkan tèmi àti ẹjọ́ sè ti lè fi jó mi oni time. Oye mi nǹkan tó ń sọ náà ló yé mi bọ́jẹ́ ká ní sùúrù. ìdìgbà wo gangan ìgbà wo gangan la fẹ́ ní sùúrù yẹn dà ìgbà wo gangan lọ́lọ́run fẹ́ ṣe ṣé kọ́rọ̀ mi wá dàbí ọ̀rọ̀ ejò tó kọjá lórí àpáta tí kò nípa ni àwọn ni countdown ọ̀la àyàmú ni countdown mi ò mọ̀gbà tó máa jẹ́ gangan báyìí mi ò mọ̀gbà tó fẹ́ já sí báyìí ó wá ní kí n máa ní sùúrù dọ̀lọ́run. ọlọ́run máa ṣe ọlọ́run máa ṣe. ọlọ́run máa ṣe ìgbà wo gangan ló fẹ́ ṣe ìgbà wo gangan ló máa ṣe ọlá ìgbà wo. ẹ ṣé mi lọ́lọ́run ni gbogbo nǹkan tó yẹ kí n ṣe náà ni mò ń ṣe náà ló ń sọmọ kò ń ṣe mi a máa ní sùúrù náà ni o sùúrù la máa ní o. bàbá hmm? kò yé mi hmm. lóòótọ́ gbogbo nǹkan tẹ́ sọ pé ó máa ṣẹlẹ̀ náà la ti ń rí àtẹ̀dúpẹ́ lórí ọ̀rọ̀ ọkọ mi gbogbo ẹ̀ ti ń ṣe dáadáa àdúpẹ́ fọlọ́run gbogbo nǹkan tẹ̀lé ṣẹlẹ̀ pé máa ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tèmi náà gbogbo ẹ̀ náà ló ṣẹlẹ̀. a ti dúpẹ́. ṣùgbọ́n mi ti ẹ̀rí yẹn rò rárá láti ìgbà tá a ti ṣe kinní yìí mi ò gbọ́pá mi ò gbọ́pọ̀ mi ò rí nǹkan kan. ọ gbọ́pá ò sì gbọ́pọ̀. bẹ́ẹ̀ ni bàbá. èmi rò pé bí ọmọ kẹta àbí èkejì pé wọn ò tí máa ṣeré káàkiri ni. Ah, bàbá wọn ò ṣeré káàkiri o a sì lórí nǹkan kan rárá tiẹ̀ ni mi ṣe láti pàtẹ ti ṣe nǹkan tẹ́ ṣe yìí mi ò lóyún àárọ̀ dalẹ́ rí. Ah, kò wá yẹ kó rí bẹ́ẹ̀. èmi náà sọ bẹ́ẹ̀. bọ́rọ̀ bá rú ni lójú a sì bí ilẹ̀ léèrè wò. ẹ jọ̀ọ́ ẹ bá mi bí wọn mi ò understand ẹ bá mi bí wọn o. afakaramaja afakaramaja afakalẹ awolọgbọlọgbọ adi afafari mafarungbọn èèyàn mafari mafarungbọn ẹyin dà. Ah. Ah. Ah. Ah bàbá kí ló ṣẹlẹ̀ kó ń pe àhàhà látẹ̀kàn. àwọn afárí máa ń fa gbọ̀n yìí ló ṣe wọn. àwọn ni wọ́n fa ọlọ́mọ lọ lọ́kọ́ ọmọ lọ. àwọn ni wọ́n ṣe kí ni. àwọn ni wọ́n kọ́ ọmọ lọ. bàbá wọn ṣe máa kọ́ ọmọ lọ àwọn ọmọ wo náà kó lọ. ẹ ẹ ṣe sọ̀rọ̀ báyìí náà ìgbà tẹ sọ lọ́jọ́ kìnínní àná ẹ ní kó kó lu ẹ fi thirty years sílẹ̀ o kò sí nǹkan kan tó máa ṣèyàn èèyàn máa live happily ever after o wá tún àwọn afárí má farúgbọ̀n ń ṣe. àwọn lọkọ lọ èmi náà mọ̀ kó máa rí bẹ́ẹ̀. ẹ ṣe mo máa sọ pé mọ̀ kó máa rí bẹ́ẹ̀ irú ọ̀rọ̀ wo ni nìyẹn ah, ṣé àbórí àwọn afárímà farugbọ̀n burú ni. àbí kò fẹ́ dá fún àwọn afárímà farugbọ̀n ni àbọ̀ fẹ́ sori burúkú ni bóyá kẹ́ bá mi bí wọn ẹ jù ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ah, kí wọ́n lè rè mí gangan kí gangan lè rè mí nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ah, tí mo rò pé òkè o ó ti rí bó ṣe fẹ́ rí lọ́dọ̀ mi nìyẹn o kí n dẹ̀ rí ọmọ kan o àbí kí n rí méjì kí n rí mẹ́ta o tó máa represent mi ní ayé o ṣé èmi ẹ wá jí e, e, ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ni bàbá ẹ̀yin náà rí sí nǹkan tẹ̀ sọ náà kò make sense. àṣejù àwọn fárímọ́ fàrùn gbọ̀ngàn pọ̀ ẹ jẹ́ ń tún wò ná ẹ̀rọ. Ah, ah. àtúnṣe gbọ́dọ̀ wà. ó wà ní o kí ni kí tèmi jẹ. ẹ̀yin afárímọ́ fàrùn gbọ̀n níbo lẹ wà ẹ jẹ́ ń rí àtúnṣe dáa. bàbá ìkókò hàhàhà ní látẹ̀kùn kí ló ṣẹlẹ̀ náà. wàhálà ti wà. Ah, bàbá kí ló ṣẹlẹ̀. àwọn afárí máa ń fa àrùn gbọ̀n wọ́n ní àwọn tún fẹ́ ọdún mẹ́wàá sí i òun ló fi bímọ láyé tọ́ọ̀nì dàbí ejò tó kọjá lórí àpáta tí ò sí pa kankan. bàbá kí lè sọ. àwọn afárí máa fa àrùn gbọ̀n wọ́n láwọn ọ̀fẹ́ ọdún mẹ́wàá sí. àbí kò fẹ́ da fáwọn afárímáfarì. èmi náà tún rò bẹ́ẹ̀. àbórí àwọn afárímáfarì bá àbórí wọn burú ni wọ́n fẹ́ ṣẹ̀sìn ni. àìbú gbarúmọlẹ̀. àbórí kò ní da fáwọn gbarúmọlẹ̀ o kò lè yà wọ́n gbarúmọlẹ̀ torí nǹkan tẹ́ sọ yìí kò ní sùnmọ̀ létí mi bàbá àwọn afárímáfarì gbọ̀ngàn wọ́n ṣe máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn fún yín tẹ̀lé ní ẹ̀fọ́ntì láti sọ bẹ́ẹ̀ fún mi. èmi náà lẹ̀ fọ́ntì gbàtàn sọ́lé mi náà ṣe àyàn àgbà ọ̀fọ̀ kí n bá wọn sọ. ìsọkúsọ náà sọ mélòó ló kù lẹ̀ mélòó gangan ló kù lẹ́nu gbogbo nǹkan tá à ń sọ yìí báwo lè ṣe mọ̀ pé gan ọdún mẹ́wàá tẹ̀ ń tọrọ yìí sí báwo lè ṣe mọ̀ bóyá mo ní. ọlọ́run fọ ọ̀pọ̀ ọ̀rọ̀ pò. bàbá nǹkan tẹ̀ ń sọ aláìdáni yín èèyàn burúkú ni yín ẹ ṣe wọ́n sọ pé kí n túmọ̀ ọdún mẹ́wàá wá ṣé bẹ́ẹ̀ iná lè sọ fún mi pé lẹ́yìn yẹn kò sí kankan mi mọ̀. kò sí máa fi bọ́n tún ṣe gbé mi jáde. kò sí ní tá ṣe sí o àfi kó o fọdún mẹ́wàá lẹ̀. àmì ò ní fọdún mẹ́wàá lẹ̀ o èmi ò ní lè fọdún mẹ́wàá lẹ̀. if you cannot do it forget about it. Rọ́mọkẹ́ Rọ́mọkẹ́ Rọ́mọkẹ́ ìkà ni wọ́n ọmọbìnrin ìkà yé àtọ̀run ni ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìkà ni ẹ ṣé mi ò sọ fún ẹ ni mo sọ fún ẹ kó má wo ọmọ kiri kó dúró dìgbà lọ́hùn kó dúró o dúró kó wà lọ́wọ́ ọmọ òwúrọ̀ ọmọ tó pé ọmọ tí ò pé òun ló fẹ́ gbé fún ẹ̀mí àbí ọmọ ọmọ pé everything complete after forty one days ojú ara mọ ó fò lọ níbo ló lọ sọ fún mi kí nìkan tó fi ṣe o ó ti lò ó ti lò àbí ìtaṣe òótọ́ ẹ o tún ti lọ ṣe mí ẹ ó lè sọ̀rọ̀ ìkà ni ẹ ìkà gidi ni ẹ let me tell you fún ẹ ní ọjọ́ márùn-ún péré ṣó ń gbọ́ mi ọjọ́ márùn-ún péré ni mo fún ẹ lọ wá nǹkan tó kọ tẹyọ tẹyọ tẹyọ sọnù kò lọ wá wá ṣùgbọ́n àjẹbẹ́ àjẹbẹ́ ah, ò ní láìkàrà ẹ̀. bàbá ìkà nìyí ah, ah. aláìdá nìyí èèyàn burúkú nìyí ṣẹ́ni tí èèyàn bá rí ejò báyìí tó bá rí yín níṣẹ́ ló yẹ kó èèyàn ṣayín sí wẹ́wẹ́ báyìí kó máa fi yín jóògùn. Ah, àbábá bàbá bàbá irú kílẹ̀ gbélé mi lọ́wọ́ yìí ah, ẹlẹ́fẹ́ odidi ọgbọ̀n ọdún mo kú mo kọlù yín láyà ẹ ló máa rí báyìí ó máa rí báyìí kò rí bẹ́ẹ̀ mọ́ o bàbá ẹ tún tọrọ ọdún mẹ́wàá ẹ̀yin àtàwọn olórí burúkú afárímáfàrúgbọ̀n yín ẹ tọrọ ọdún mẹ́wàá lọ́wọ́ mi mo tún fún yín lọ́dún mẹ́wàá ẹ wá ní máa bímọ mo wá bí ọmọkùnrin géńdé ọlọ́run ó wá ju forty one days ojú ara ọmọ wa parẹ́ bàbá ọmọ mi ò lójú ara mọ́ kí lẹ fẹ́ kí n ṣe sí i bàbá kí ni mo ṣe fún yín kí ni mo rà nígbà iṣẹ́ fẹ́ pa mí ni. Ah! iṣẹ́ kí iṣẹ́ àwọn afárí máa ń fa àrùngbọ̀n iṣẹ́ á pọ̀ báyìí. iṣẹ́ orí burúkú náà ń jẹ́ bóyá kẹ bá mi bí wọn ṣe oníburúkú náà ń jẹ kẹ bá mi bẹ̀ wọ́n. àìsàn bẹ́ẹ̀ sọ nílẹ̀. àbọ̀ àbí kò fẹ́ da fáwọn onílẹ̀ ni ah. àbúrò àwọn onílẹ̀ burú ni ẹ bá mi bẹ̀ wọ́n ẹ tètè bá mi sọ fún wọn kó tètè bá mi dọ́mọ tèmi padà bọ̀ sípò o torí kò ní rọgbọ fún yín o kò ní rọgbọ màá dàgbò bíbá irú ni ẹ máa rí ṣéǹjẹ mẹ́tàlá. Ah. fún yín sìn. afárí ah. máa fọ àrùn gbọ̀n gbẹ́jẹ́ ńlá bá sọ lómi àrílẹ̀ omi bí kọ̀ǹkọ̀ bá sọ lódò àrílẹ̀ odò àwòfín bá ẹni tí karùn ẹ̀yin òṣàfárí máa fàárùn gbọ̀n ibi ẹwà ẹwà. yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ ajá lẹ́yẹ̀ mẹ́bí mo sọ fún yín lọ́jọ́ kìíní àná tẹ́ wá bí mo ní ẹ gbọ́dọ̀ dalẹ̀ má dalẹ̀ ọ́ má dalẹ̀ ọ́ ọba má dalẹ̀ ọ́ ọba má dalẹ̀ ti ń parun ni. ọ̀bọ̀bọ̀ bàbá ẹgbẹ́nu sọ́hùn jàre kí akó gbogbo ẹnu ìyẹn kẹgbẹ́ sọ́hùn àwọn wo ló ń dalẹ̀. èmi ni kí n má èmi ni kí n gbẹ́nu sọ. ẹgbẹ́nu yín sọ̀hún torí nọ́ọ̀sẹ̀ sọ̀rọ̀ lẹ́ ọkọ rẹ ti dalẹ̀ bẹ́ẹ̀ni ó sì ti bímọ mẹ́ta síta bẹ́ẹ̀ni three children bẹ́ẹ̀ni ọkọ rẹ̀ ti dalẹ̀. ẹ ní sùúrù bàbá ọkọ tèmi. tèmi ni. ọlá ọlá bímọ mẹ́ta síta. Mm bàbá bàbá ọlá ò lè bímọ mẹ́ta síta ọlá ṣe máa bímọ mẹ́ta síta ìgbà tó lọ́ọ́ fẹ́ ṣòfò àbọ́lá fẹ́ ṣòfò aṣọ́rí burúkú ni o. ẹjọ mẹmí o ah, ẹjọ mẹ. owó àtàwọn ọmọ ẹ kò nira gbá fún gbogbo wọn ọlábìmọ mẹ́ta síta bàbá ṣe kọta ìsọ yìí ó dẹ̀ dá yín lójú báyìí. ọ̀dà mi lójú tá a dà. Ah, ah bàbá ah kò ní dáa fún gbogbo ọkùnrin o ayé wọn máa bàjẹ́ ni ayé wọn máa polúkúrú mutu ni ọlábìmọ mẹ́ta síta bàbá báwo lè ṣe fẹ́ kí tèmi jẹ gọ̀gọ̀ tọ́lá bá bímọ mẹ́ta síta èyí náà dẹ̀ ń wò tó fi bímọ mẹ́ta síta. èmi jẹ́ security rẹ̀ ni. Ah, bàbá ẹ wò ẹ fòrò lálẹ́ ẹ jọ torí Ọlọ́run ṣe alómọtẹmí bí sẹ ojú ara ẹ báwo ló ṣe fẹ́ padà báwo ló ṣe fẹ́ padà ẹ jọ torí Ọlọ́run. Ah, orí tòró ṣeun bẹ́ẹ̀ bá gbàwìn ẹ̀ báyìí máa ṣojú àánú eh. yóò wà sóore fún yín tẹ́nìsì àásọ̀yàn táláìdá àbá o bèrè lọ́wọ́ àwọn afárímọ́ fàárùn gbọ̀n ni bí wọ́n bá ní nǹkan tí wọ́n ṣe sí bí wọ́n bá ṣì nù ẹ lò bẹ́ẹ̀. ẹ̀yin afárí má fàánú gbọ̀n ẹ̀ má ni mò ń pè yín ní pé jáyà mo ló tún kù sí. ó má jẹ́ ń tán ọba fẹ́ jẹ́ kí ojú ara ọmọ rẹ kó padà àfi kí ọlá ọkọ rẹ hùn kó kú lókè pẹ́ kó dẹ̀ bọ́ra. ti bá wọn jẹ. ọ̀la hmm. kó kú àbí. èmi kọ́ mo sọ. tọ́lá bá ṣáà ti kú ojú ara ọmọ tèmi máa padà bí. ẹ ṣé bàbá. arábìnrin. ti problem. Ah. Hmm. madam sherry a ti ṣe gbogbo findings wa a dẹ̀ ti mọ̀ pé lóòótọ́ ni ọkọ yín níyàwó síta ó dẹ̀ bí ọmọ mẹ́ta in fact a ti mọ ibi tí wọ́n ń gbé a dẹ̀ ti mọ gbogbo traces ọkọ yín a dẹ̀ mọ ibi tó ń jẹ̀ sí a mọ gbogbo tó ń rìn sí. nǹkan tẹ́ ẹ sọ fún mi ti ni pé wọ́n sọ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ bá bẹ́ẹ̀. exactly. kò sí wàhálà ẹgbà ẹ ṣáàmù tó yẹ kẹ́ ṣe tẹ́ bá ṣetán wọn fún yín ní yòókù. ẹ máa gbélé gbọ́. ẹ ṣe ẹ ṣe. No. Asake. Asake. Ah! Asake, Asake, Asake, Asake, wojú, Asake! Ah! Ọjọ́ mi, Asake. Yéé! Ọmọ mẹ́ta! Oró! Ta ni mo ṣe? Asake, Asake jọ. Ló ṣe lé, ta ló ṣe lé fún mi? Asake wojú mi jọ, mo dárò. Ah, ah, ah, mo dáràn mo dáràn Àṣàkẹ́ Àṣàkẹ́ jọ̀wọ́ ọlọ́wọ́ bá. kí ló ṣẹlẹ̀. ọkọ mi ọkọ mi. kí ló ṣẹlẹ̀. ọlá eh, eh, eh, báwo ló ṣe wọlé ìgbà wo. question àgọ́ ló ń béèrè lọ́wọ́ mi yẹn mi lè wá sínú ilé mi mọ́ ni wọ́n tí mo ṣe wà yìí ó ní ibi tí mo lọ mo fẹ́ sáré mú nǹkan nù lé mọ́. rárá bàbá ọlá òkun wọn bọlá ha tèmi bá mi mú dáwọ kúrúbùkúrà orí Ah, ọkọ mi ní sùúrù. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. Ah, ah, ah, ní sùúrù o mọ̀ pé bó ṣe máa ń lọ ni o eh? wà lọ́n sí five days ten days mi ò ní rí ẹ o mọ̀ kó tó máa ṣẹlẹ̀ kó farabalẹ̀ eh? jẹ́ kí n wọlé ó ti pẹ́ tó ti jó oúnjẹ mi kí n kàn dáná fún ẹ díẹ̀ kó kàn jẹ kékeré. ẹ wo ṣóyí tí mo ṣe wà yìí mo fẹ́ lọ gbowó ibi tí mo lọ ni mo fẹ́ lọ gbowó ni tí bá dúró two minutes sí ibà máa lose owó mi ì dẹ̀ rẹ́dí láti lose owó kankan iná jó lórí omi tí mo ṣe wà yìí mo ra fi ń lẹ̀ máa kọ̀ ẹ̀ lára á sì mú bọ̀ mo dé lọ́sìn. ọlá dáràn ọlá òkú ọlá òkú mo dáràn olórí burúkú làwọn ilé iṣẹ́ fẹ́ kí tèmi gbé ni ọlá òkú ọlá òkú ọ̀pọ̀lá ṣàbẹ̀lúgbà. kí ló dé àǹtí mi kí ló lè tó yìí bó lẹ́ ń lọ kí ló dé kí ló ṣẹlẹ̀. bó ṣe máa da náà ni mò ń bá kiri ẹ mi ní pẹ́ dé bá mi tọ́jú ẹ̀ṣọ́ ti gbọ́. ẹ wá ẹ wá ẹ wá kí ló ṣẹlẹ̀ bó lẹ́ ń lọ. kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ báwo mi ṣe máa dá bó ṣe máa wà òkè tára ẹ máa pẹ́ padà òun náà ni mò bá kiri ẹ ṣó ti gbọ́ jọ nítorí Ọlọ́run bá mi tọ́jú gidi gan ni o mo ti ṣe fíìsì on the twelve ń sìn là ń lọ sí amẹ́ríkà ní ìmọ̀ tó tún kọ yín lójú tẹ́ fi ń sáré lọ sókè tẹ́ fi ń sáré lọ sílẹ̀ bí èlé kí ló ṣẹlẹ̀ ó ti yé mi ṣé bí twelve ló pé on the twelve ni mo. ẹ àjọ máa lọ náà ní lágbára ọlọ́run ṣàbàmì tọ́jú ọmọ yìí. bóyá farabalẹ̀ ẹ ṣàlàyé bí tẹ́ ẹ lọ fún mi. mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ náà mo ah! ń bọ̀. pẹ̀lẹ́jàre ọmọ ah! ìmọ̀ tó kọ́ wọn lójú. kí ló lọ́ọ́ fẹ́. mi ì fẹ́ wọ́n fẹ́ ṣòwò àìkú. bẹ́ẹ̀ ni bàbá bàbá ìwé tẹ̀ wò mí ikú lé mi kiri lọ́tún lọ sí mi tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ sí ìyàwó mi ọmọ gbogbo ló ti lọ sí iyùn kan lè pa mi bàbá ó fẹ́ pa mí ni ẹ ẹni bá lòun ọ̀pá ó para rẹ̀. àṣẹ. bẹ́ẹ̀ ni torí ikú ìpa yìí àrùn èsì kínú àwọn méjèèjì wọn pàdé lẹ́sẹ̀ kan ògbèjì tájà kílà ń bó akílà ọ̀dọ̀ òjìyàn kan àwọn bàbá bàbá bàbá mi pé kiri mo ní kújẹ lórí rẹ àmọ́ kò sóògùn àìkúta àṣetí ọ̀nà lẹ́yìn bẹ́ẹ̀ ni. ẹ̀yìn kẹ́yìn wo ló fẹ́ ní tó fẹ́ ju kúkú lọ pápá mi ò fẹ́ kú sẹ́ẹ̀ kó wà lẹ́yìn kọ́kọ́ mo fẹ́ ṣe mi fẹ́ kú. ọ̀ kú. àṣẹ. torí ọ̀run ò kú rí. àṣẹ. ilẹ̀ ò sì gbọ́dọ̀ ṣàìsàn. àṣẹ. bàbá yẹkuyẹku wọn pè lọ́yẹ̀kú bàbá yẹgẹyẹgẹ wọn pè lọ́yẹ̀ tí kan ò bá yẹ kan ò lè rí bí kí kó yẹ lórí rẹ. ara lọ́lọ́ ní sàkọ̀ àkọ́ ìṣẹ́ ní kú àìsàn káìsàn ò ní fi ẹ̀mí rẹ ṣe àtẹ̀bùfúkú ogún ọdún ẹ̀ ní gbẹ́ngbẹ́ng tó kè òkè gbangban ikú jẹ lórí rẹ àrùn sì jẹ lórí rẹ o. kí ni gbogbo eléyìí kí ni gbogbo orí burúkú tẹ ṣe fún mi yìí kí ni ìtumọ̀ gbogbo eléyìí ẹ ẹni tó jẹ pé mo sọ fún yín pé kẹ ẹ pa kọkú fífi kọ wá tún fẹ fún mi lé àfi bí mo ṣe rí lé gbé àpọyọ sí mi kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà ẹ ẹ̀yin wá sọ fún mi pé ẹ̀yin pa ìyàwó ẹ̀yin pọ̀ mọ́ ẹ jọ kí ló kàn mí gbogbo pẹ̀lú àwọn ìyàwó àtọmọ tó pa kí ló kàn mí wọ́n ṣòfò ẹ̀mí nìyàwó kí ló kàn mí ẹ ẹ wọ́n sọ nọ́sẹ̀sì lẹ́nu fún mi ibo mo mọ̀ tó lọ sí báwo ni mo ti fẹ́ wá ibo mo fẹ́ wọ́lá sísìn. ẹ madam ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín tó bá jẹ́ pé torí owó tí ẹ fún wa lẹ ṣe ń pariwo báyìí ni màá dá owó yín padà. ẹ eh, ẹ eh, eh, yes ẹ má bà mí sọ́mọ́ ẹ jọ báwo lọ owó ṣe jẹ́ pọ̀rọ̀ owó ṣọ́ mo bá yín sọ̀rọ̀ owó sí ṣé mo bá yín sọ̀rọ̀ owó mo léyìn ògógó tó yẹ kẹ́ pa ẹ pa ẹ ẹ sọ̀rọ̀ owó ṣé ọ̀rọ̀ wọn àṣọ ìyàbọ̀ rẹ̀ ṣe ẹ wo ẹ ti wá kan kéèkì ti lọ wá fún mi torí ó gbọ́dọ̀ kú ó gbọ́dọ̀ kú ni ó dàgbẹ́ mọ̀kàn tó wà lẹ̀. Hmm, ẹ rí ẹ ní láti calm down gidi gan-an ṣó ti yẹ ẹ calm down gidi gan ṣe rí gbà tá a wá lọ sílé tí a bá nílé a bá ìyàwó àti àwọn ọmọ ẹ̀ a dẹ̀ fi paroko sílẹ̀ fún bọ́tẹ́ ṣe sùúrù lẹ́yìn ìgbà yẹn tí a ti kúrò bẹ́ẹ̀ yẹn mo ti rán àwọn boys mi lọ síta pé kán máa wà káàkiri ẹ tẹ̀lé mi ká lọ. èmi ò tẹ́lẹ̀ yín lọ kankan ó dà pé ọ̀rọ̀ tí mò ń sọ ò yé yín kò yé yín àbí nǹkan tẹ́ ẹ ṣe yẹ ẹ fèsì lẹ́sẹ̀ ni o gbogbo lẹ́yìn tẹ́ ẹ ṣe yìí mi ò láìkẹ́ rárá ah, ah, ẹ ṣe láti mú báyìí lọ ẹ máa bọ̀ ẹ máa pariwo ìbàdàn. ọmọkẹ báwo ló ṣe mọ̀ pé mo wà bí kò ṣe tí ó bá mi bá bẹ owó kò fi mi lẹ̀ jọ. tọ́ bẹ bẹ ta ni. tí ó bá mi bẹ ọwọ́ ọjọ́. ẹ jọ nítorí Ọlọ́run kí ló dé tẹ́lẹ̀ yìí ó ti kú. ah no no no ẹ dá padà ó ti kú ọ̀rẹ́dì bó ṣe wà eléyìí ti kú ṣẹ́rí mo kàn dídì dá èmi ẹ̀ sí fún yín kẹ́ lè dé ni bóyá máa ní ọ̀rọ̀ àsọgbẹ̀yìn kan tó fẹ́ sọ fún yín. kúrò kẹta ta ló bá ọlá ìwọ ah! ah! ọlá ìwọ kí ló fẹ́ ní ayé tí mo jẹ fún ẹ kí ló fẹ́. olówóláyà wà níyàwó síta bí ó bímọ síta ó bímọ mẹ́ta síta ìwọ iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni jọ ọrùn kẹjọ mo fi ọlọ́run What is that? Oh, see, why am I not? Ah! You're up. Rọ́wọ́kẹ́ rọ́wọ́kẹ́ rọ́wọ́kẹ́ rọ́wọ́kẹ́ rọ́wọ́kẹ́. Rọ́wọ́kẹ́. Ah! Ah! Ah, ah. ilé ayé ilé asán mo fẹ́ dogún mo fẹ́ dọ̀gbọ́n hmm. ohun tó jọ ń pò òun dùn òun lárinrin ẹ wá wo bí gbogbo ẹ ṣe dà báyìí látàrí ọ̀kánjú ọmọ ádámọ̀ látàrí wípé àìnítẹ̀lọ́rùn ah irú ayé wo ni mo wá yìí máa dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi ó di dandan gbogbo ẹ̀ kókó ti tán kí ló kù àfi kí dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi. máyì ti kú náà nìyẹn báyẹn o. ọ̀gbẹ́ni ó ti kú ó ti ah. kú ó ga ọ ah. pẹ̀lú bí gbogbo àwọn èèyàn ṣe mọ̀ tó bó ṣe lókìkí tó. jọ nígbà tó lówó tó lókìkí àbẹ̀yàn máa ń fowó ra kú ó ti kú járe. Ah, ọlọ́run o ọláwálé pedro tó bá yẹ pé èèyàn máa fowó ra kú ni irú àwọn ilé òbá ti kún lé ayé. ó máa ó máa rà á dànù dànù ni eléyìí lówó lọ́wọ́. ẹ máa wo bàbá yìí ọlọ́run ọlọ́run ó máa ṣe o. jọ nígbà tí ò fowó ra kú ṣé wàá fowó ra pépà. ẹni pé màá fowó ra pépà à ń dárò ẹni tó kú ẹ̀ ń sọ̀rọ̀ pépà ó ṣe é àjọra wọn èmi là ń sọ ń pa yìí náà ẹ ní bẹ̀rù ọlọ́run rárá rárá o. ẹ kó sì lọ. yé mi o ẹ gbọ́. arábìnrin yìí má fẹ́ kún ṣe rẹ̀ léṣe ẹkún tó ń sun látàrọ ẹ̀ ti pọ̀ jù kí ló le tó tó ah, yìí. kò lè yé yín kò lè yé yín pé ní má fẹ́ kún ṣe ra mi léṣe ni àǹtí mi àtọkọ wọn ti kú. Ah. ọlọ́run á bá a forí jì wọ́n ní oníkó wa máa sunkún tó tó yìí ní oníkó sunkún tó tó yìí. mi ò mọ sọ fún wọn títí tí mo sọ fún wọn mo ní físà tí wọn àtọmọ wọn ti rẹ́ẹ̀dì kọjá máa lọ sí amẹ́ríkà wọn ọgbọ́n kẹ́ni ọmọ wo ọdún tí èbìrì lè ká máa lọ o mélòó ni sẹ́ẹ̀bù sí ti ẹ̀wọ́ ti para wọn dànù sí ẹgbẹ́ mi. ọlọ́run abẹ́ tọ́jú ọmọ yìí. ẹ̀wọ́n bá ọmọ yẹn fẹ́ ṣe mí lọ mọ́ torí ọmọ yẹn fẹ́ tọ́jú ọmọ yẹn tọ́lẹ́ bá mi wọ́. ọlọ́run abẹ́ ìlú ọlọ́run atọ́jú ẹ̀ fún ẹ á dàgbà á dirú á digba fún ẹ tí wọn náà bá tún lọ ń sunkún mo ṣe ń sunkún tí nǹkan bá ṣe wọ náà ọmọ yìí wà ń kọ pòsíṣàn òun ló fẹ́ kó wà ẹ má kí ni tó yìí máa fẹ́ kó para ẹ̀. why why why tí wọ́n ṣe máa ṣe rẹ̀ tí ta ló ràn wọ́n kọ́ lọ ṣùgbọ́n owó ta ni ta ni i don't appreciate that gbogbo nǹkan tó kù kọ́ kúlẹ̀ fún mi i don't appreciate it. ṣé pàbúrò mi dánrù yẹn wò kò dẹ̀ bomi gbọ́ o. wọ́n ètò ṣíṣe bẹ́ẹ̀ wọ́n ètò ṣíṣe bẹ́ẹ̀. من كان يريد العجلة جعلنا له فيها من نشاء لمن نريد ثم جعلنا له جهنم يدلى مذموما مدحورا àmọ́ ustaz ẹ dákun ọ̀rọ̀ yìí fẹ́ dojúrú wọn mi o torí mo rò bí n tẹ́ ń kó yé wa ni pé níwọ̀nba àgbàtí láwálé bàbá rẹ̀ ti gbẹ́mìí mi ó yẹ kí nǹkan ọmọkùnrin ẹ ti padà sójú sójú ara Láwálé ti wá kú nísìn ọ̀rọ̀ yìí kí ó fẹ́rẹ̀ tó gójì ọdún. I mean yẹ kí n ti wà òkè padà náà after all àwọn tó ṣèkà ti kú. ẹsẹ rí kábíyèsí Ọlọ́run fàálù lè máa yòrí ọba àṣeyí tó wù ó ní tòkòríjò la ayé àmínà lè máa yẹ tẹ tòkòríjò lè máa yẹ tàmínà lè háyè wà tẹrẹsì kò máa ń tẹṣà bìkẹ́ rẹ̀ ẹ̀sà kábíyèsí Ọlọ́run ọba ọba tó já sí pé ọ̀rọ̀ rẹ̀ ò yé wa torí pò ń ló dá wa ṣé wàá rí ìtẹ̀yìn ò mọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé. ọ̀rẹ́ mi èmi ni mo pè é mo fẹ́ di ẹni mo nídìí ìrànlọ́wọ́ ẹ ni. kí ló fẹ́ látọ̀dọ̀ mi ó ràn lọ́wọ́. torí nǹkan tí mo fẹ́ náà kò kò pọ̀ náà bẹ́ẹ̀ yẹn mo pé eh, pressman ni wọ́n nǹkan tẹ bá dẹ̀ gbé síta ni àwọn newspaper máa ta àwọn rédíò náà ló máa gbé síta so mo wá nídìí pé kó bá mi publish ẹ̀ kó bá mi ṣe kó bá mi gbé síta kó bá mi polongo ẹ̀ fáyé pé o lè rí mi pé o ti ṣaláìsí. dùnà ọ̀rọ̀ káàtà tí wọ́n lè sọ yìí. bí ti báwo. listen to yourself gbọ́n kí n polówó pé o ti kú tó dẹ̀ ṣì wà láyé. ó tèmi yé mi tèmi yé mi èmi mo mọ nǹkan tó ń jó mi lábẹ́ aṣọ jọ̀ọ́ wo tí mo ṣe tí mo ṣe bá ìsọ̀rọ̀ yìí i i i want to stay away ọ̀rẹ́ mi wà wò mo máa fún ẹ lówó mi ìṣòlò owó wà lọ́wọ́ mi máa fún ẹ lówó. sori tó owó yẹn kọ́ ni problem what are friends for ọ̀rẹ́jọ ni wá mo lè máa bílẹ̀ pé màá mú oyè wáyé wáyé but ṣó ro dáadáa ṣá. má tún padà sẹ́yìn kan tí mo fẹ́ níjọ ṣe fún mi. tó bá jẹun tó fẹ́ látọ̀kùn ẹ̀ definitely I'll do it for you àsọ̀rẹ́ má wọrí. wàá ṣe fún mi wàá ṣe fún mi. Ah, o ṣe ọ̀rẹ́ mi o ṣe gan ọ wá kún kankan. ok títí mo gbọ́. ọ̀rẹ́ mi sori nǹkan tí mo bá ẹ sọ yìí mo fẹ́ kó wà láàrin èmi àti ẹ̀ má bá anybody sọ. So ṣùgbọ́n jọ keep a secret please. of course mi ò ní leak ẹ out since tó jẹ́ pé n tó fẹ́ látọkàn ènìyàn máa ṣe kò dẹ̀ sí ẹ̀dá alààyè kan tó máa gbọ́ látẹnu mi. o ṣé ọ̀rẹ́ mi o ṣé ìwọ o ṣé thank you so much. Ah! bàbá nǹkan tẹ̀ ń try láti sọ fún mi ni pé bàbá mi ò tí kú as in my father is not dead how come tí mo ṣe wá rí wọn i mean ẹbọ àìmọye ìgbà ni mo ti fi orúkọ mi sọ́nà mi sí facebook google everywhere pé bóyá picture kan láti ẹ̀ pọ́pọ̀ tá a jọ bàbá mi it never happened it never happened so kílẹ̀ bàbá mi tí ò wá ti kú dá i'm also how do how come ẹ wo mixed feelings lélẹ̀ tí bàbá mi ò bá kú mi ní wà alright i mean this thing is driving me crazy okay tí bàbá mi ò bá kú nǹkan ọmọkùnrin mi ò lè padà náà ẹ̀ ń sọ pé bàbá mi wà láyé so mi nǹkan ọmọkùnrin mi ò ní padà náà amen ha. ẹ rí ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé ẹ ní àfẹ́sọ́nà kan lóyún ọmọbìnrin tẹ́ ẹ jọ ń ṣe wọléwọ̀de. ẹ wò ó a ní kásá ni ò ní àmọ́ a tún lè sọ pé ní náà. Eh, eh, yorùbá yín dorí kodò èwo lẹni ká mú bẹ́ẹ̀ só ní àbí òní. mi ò not really not really. ọ̀dà pẹ̀lú èbó tẹ́ ẹ sọ ṣe rí tó bá jẹ́ pé ẹ ní n tá a ṣe ni wípé tó bá jẹ́ pé ẹ lè mú ọmọbìnrin náà dọ́dọ̀ mi ó ní n tá a ṣe ọmọbìnrin náà ni ó fa sábàbí tá a fi rí bàbá yìí ṣe wá rí ọmọbìnrin tá à ń sọ yìí yóò rìnrìn àjò kan ṣe rí ìrìn àjò tí mò ń sọ yìí ó léwu fún un ó tẹ̀sẹ̀ kó dé ó tẹ̀sẹ̀ kó má dé ẹ ẹ sọ pé yóò kú àmọ́ ṣe rí kọ́mọbìnrin náà tó lè lọ ẹ̀ ṣàlàyé fún pé ibi tó ń lọ yìí ó ṣeéṣe kó o dé ó sì jẹ́ tè ọlọ́run nìkan ló máa. àfa àtàbàṣọrú ẹ kò sẹ́yìn àlèríyàn náà I mean tó bá ti lọ akọ̀ máa ṣe prayer pé kó dé ní náà. ṣẹ́yìn fẹ́ wáyé bẹ́ẹ̀ kẹ́ lọ ni ẹ dákun ẹ dákun ṣe yìí wá ẹ gbọ́ ṣé kò tẹ tí kò wá ṣe é ṣe ká tẹ ká fowó rìn kínní yìí ká gbowó fún un. ọ̀rọ̀ owó là ń sọ yà ń sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ ń sọ̀rọ̀ owó ṣe rí ẹni tí ó bá lọ ẹ̀ gbọ́dọ̀ tán o ẹ ṣàlàyé fún pé tóbi ọlọ yìí ọbẹ ṣebí wádìí ìlà ẹ tọlọ́run bá ní ọdẹ bọlọ́run bá sì ní tọ ọdẹ tó Ọlọ́run nìkan ló yé ìgbésẹ̀ ìfẹ́ wáyé bẹ́ẹ̀ kẹ́ lọ tẹ́ rí gbogbo ẹnu bẹ́ẹ̀ jẹ́ máa bóbìnrin sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ bá wọn sọ bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ tán tẹ́ ṣàlàyé fún. Oh. in kuntu kulitu fa kodi alimta wa ta'lamu ma fi fusi innaka anta alamul gulubi wa kulitu la ilama bani bi qala la usaibu wa huwa yuawiru wa ana kathara min kamala wa aduna fara wa dakhala al jannata wa huwa zalimun li nafsihi wa huwa sunnu sa'ata qaimata wa la yuruditu ila la jidanna min khaira man qalaba Ọ̀wálé má sunkún. bàbá yìí náà ẹ mú wọn mọ́ra. ọlọ́run á fún wa rí. àṣe sílẹ̀ làbọ̀ wá bá. àṣe sílẹ̀ làbọ̀ wá bá. Ah, àbọ̀bọ̀ ọ̀dọ̀ ìgbà yìí wá bá a sí ah, ó ní sórí burúkú wo gbogbo wa bá ti fẹ́ dáwọ́ lé bẹ́ẹ̀ wo àṣeyọrí ni o ah, olóríire ọmọ ni ọ́ ojoojúmọ́ bẹ́ẹ̀ ni wà máa bá rí pàdé. ó dẹ̀ ipò ah! lórí burúkú ọ̀rìyàn ní ẹ̀rọ. ó dẹ̀ ipò lòṣì ni kò dẹ̀ ní dà fún yín ká ń ya ah! yín. ẹ̀yin náà ti gbọ́ iṣẹ́ ẹ̀rọ mọ́ alálùbáríkà ọmọ ni o ah! ọmọ kọ́ ìyàn fi sọ ogóre wàá sórí rẹ o afúntọ́ ọ̀nà ìṣiṣẹ́ o gbogbo bí kò bá mírò kan orí síbẹ̀ wúlé a máa jáde níbẹ̀ ni o àná mi. ó dẹ̀ ní ṣe oríire kò ní da fún ọmọkùnrin tá lánú ẹ̀. ojú rí ti mi kọ́ rẹ lọ o àyè mo mi ń sọ̀rọ̀ afúntọ́ tẹ́ bá mórí ọkọ mọ̀ sí ọmọ lálùbáríkà rẹ̀ àná mi ọmọ rẹ̀ wá sórí rẹ̀ ayé rẹ̀ dẹ̀ ní bàjẹ́ gbogbo bí ayé ọ̀rọ̀ kò kéré kété bẹ́ẹ̀ bọ́ kó nílé ọ̀rọ̀ burúkú ni bọ́ nílé o. àníwèrè ni wọ́n ọmọkùnrin ìwèrè ẹ̀dàgbàta tẹ́ńtà ọ̀rọ̀ apúntà apúntà wo lè bẹ ìbọ́jọ́ fèmí àti ẹ̀tọ́ wo lórí burúkú ni ẹni kò fẹ́ da fún ẹni. ọmọ lami sọ. kò sí kúrò wájú wẹ̀ǹjẹ̀ ọ̀dẹ̀ má bìtá yáyá ọ̀dẹ̀ jábẹ́jábẹ́ ó fẹ́ bá yí ọmọ jẹ́ fún mi ó lọ sí ní ẹni ó yá kórí burúkú jáde kúrò nílé. kì í jáde. wọ́n ní wọ́n jáde kúrò nílé mi lórí burúkú. àná mi. ìwọ o fẹ́ bá yàn rìnrìn àjò ah! ìwọ ọmọ yìí ó ṣàfẹ́ bá yí ara ẹ̀ jẹ́ irọ́ ló pa o láti ọdún tí mo ti ń tọ́jú ẹ mi ní gbà ó rò pé màá lajú mi ilẹ̀ màá jẹ́ kó rìnrìn kan àbí màá jẹ́ kó ṣe nǹkan kan fúnra rẹ̀ mi ì lè gbà ó ìyẹn ò lè ṣẹlẹ̀ láéláé èmi ni mo fọkọ lọ ẹ̀ náà mo dẹ̀ ní òfẹ́ mọ́ kí ni mo sọ sọ pé òfẹ́ mọ́ ò lè dáhùn ò fi ọkọ mọ́ sẹ́dá mi lóun y'a ọ̀yà kọjá wọlé lọ onírìn ìyàlẹ́sẹ̀ tó rí onírìn ìyà fẹ́ fọkọ fẹ́ bọ́kọ rìnrìn àjò akóbá ni ọmọ ẹni tó fẹ́ pa ló ń wá onírànù. mo pa tí ń bọ̀rọ̀ yìí bọ̀ kò ń ṣe ìsìn la máa sọ pé a ṣe mọ́ ṣùtì nǹkan tó kàn wá ń bẹ́ẹ̀ ni wípé nǹkan tó ní kàn ṣe yẹn tí ọba kan ti lọ síbẹ̀ yẹn tó bá ti lọ wàá pàdé bàbá kan òkun mú bàbá yẹn wálé ó bá tán wọ́n tún wá lẹ́yìn ìgbà yẹn ó máa ní owó yìí bí ṣẹ̀kẹ̀rẹ̀ ni. Mariam olówó yẹn máa pọ̀ wọ́kàn lọ tó bá ti lọ wàá kọ̀ rí bàbá yẹn wàá kọ̀ bàbá yẹn wálé ṣùgbọ́n má jẹ́ ká relent o má jẹ́ má jẹ́ má ṣe pé kọ́ sọ pé àṣemọ́ o ṣùgbọ́n. Ṣèkínà ṣé wọn máa bá mi di ẹ ìyá wèrè ṣé torí máa ń pa àǹtí Ṣèkínà ṣó jù mí lọ bẹ́ẹ̀ yẹn ni bẹ́ẹ̀ mi ṣe máa lo foundation àti powder yàtọ̀ sí bí wọ́n ṣe máa lo ni ó fi jẹ́ kó dàbí pé ó dàgbà ó fojú ẹ lẹ́nu èmi ò gbà ni màá ṣe bí léyà bíi sixteen ó jẹ́ kí n jọmọdé ó yá wèrè ni kémi lọ báyọ̀ rìnrìn kan so that nǹkan ọmọkùnrin yẹn tí ó sì á padà kí ló kọ́ èmi àti gbogbo yẹn kó jẹ́ pé a ti fẹ́ ra wa sílé gan kí nǹkan ọmọkùnrin yẹn disappear so o rò pé màá dúró o tún wá ń fowó lọ mi. níbi àmọ́ o ti ti ti ti o ti mú lé o o ti mú lé o kí ni yóò tó yẹn o kò tó yẹn. ṣé lórí burúkú lélẹ́yìí ṣé torí mo rán sọ̀rọ̀ títí títí àbí kí n pa ẹ́ mọ́nu bí ni kémi lọ kémi lọ máa bá wọn wá solution sí nǹkan kan tí ó sì mọ́ kí ló kàn mí pé èèyàn kan ò lójú ara kí n ti bímọ mẹ́ta fún gan kójú ara ẹ̀ disappear mo disappear pẹ̀lú ojú ara ni mo máa lọ ni ẹ máa wẹ́ni tẹ fẹ́ lò àbí owó ẹ̀ máa pọ̀ ó máa yarọ ó máa yarọ owó ṣe bá ṣe ó mú wọ̀tì lórí burúkú àgbàyà ó yẹ máa yarọ gan ó yẹ máa pọ̀ gan ọ̀dẹ̀ next time tó bá tún pè mí fóró ọ̀rọ̀ bẹ́yẹn òun lọ kú ni. bẹ́ẹ̀ bí i à. ṣọ́ṣọ́

ẹ bá ní sùúrù oṣù oníbùkọ tí o bá ṣe pé èyí jágbá ọjà ẹ jágbá oṣù òkè ẹ fẹ́ bàtà jẹ́ ní sẹ́kẹ́ ẹ mọ bọ́ wọlé ṣe ẹ mọ nípa ọkọ̀ tí ká bìrì ọmọ ẹ̀yẹ wọlé ṣe pẹ̀lú ẹ bá tẹ̀kẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run máa mi ọlọ́run àtijọ́ tí mo ti ń rìn kiri mi ò tiẹ̀ nínú eléyìí rí ẹ̀sìn dé ah, irú ayé wo ni mo wá yìí mo dé sọ pé kò fi mí sílẹ̀ àfìgbà tí wọ́n expose mi báyìí ah, gbogbo ayé ló máa mọ problem tí mo ń face wọ́n ti mọ̀ pé mi ò pé wọ́n ti mọ̀ pé mi ò lójú ara kí ah, mo ní wà kàn ṣe sọ̀rọ̀ mi báyìí. Ah, kàkà kíkú má jẹ sèse máa fi ṣàwádà nù ni pẹ̀lú gbogbo àwọn ọmọbìnrin tí wọ́n kúrò nínú ilé yìí mo mọ̀ pé kó tó tó ọjọ́ méjì sí mẹ́ta gbogbo social media ti dàrú ah, wọ́n ti tú àṣírí mi síta bọ́wálé o hmm. aláti ṣe mi àwọn àti ṣe ara ṣáà. fún kíni. ló kù fún àṣírí mi ìrọ̀lẹ́ tó bá ràn mí lọ́wọ́ tó bá bá mi rìnrìn àjò ẹ̀tọ́ kí ló tún kù tí mo ṣe láyé ṣiṣẹ́ kù àpilọ́sùn máa nà sọ. ayé. I'll myself máa para mi. ò nílò àti torí pé elédùà ti gbàdúrà wa elédùà ti gbàdúrà wa fún tó ti gbà tó ń máa bẹ́ẹ̀ rìn ìrìn àjò yẹn. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Eu tô então, mamamelhado. kí ló dé. ó sọ̀rọ̀ bá pàpà jáde síta tá lànú ẹ tá lànú ẹ ẹ mọ àwọn ọmọ ẹ sá dìdàkudà ọmọ mi tí ó kì í kọ̀rọ̀ sí mi lẹ́nu bí ìsọ̀rọ̀ ni kò gbọ́ mi lẹ́nu à wo àwọn ò ní gbọ́rọ̀ sí ẹ lẹ́nu ó ní jẹ́ wọn mọ́ ìwọ lórí burúkú olóṣì yìí ó yẹ kó máa jẹ́ pani olórí burúkú olóṣì jẹ́jẹ́ mi ni wọ́n jókòó oore ló fẹ́ ṣe mí ṣóòrèrè. ìkà ìkà ìkà olórí burúkú olóṣì wéré alárìndànù ọmọ mi tí ó kì í kọ̀rọ̀ sí mi lẹ́nu mo bá ọmọ mi sọ̀rọ̀ ó kọ̀rọ̀ sí mi lẹ́nu wọ́n mọ̀ máa kọ̀rọ̀ sí ẹ lẹ́nu ni ó ní jẹ́rìí ọmọ o torí pé olórí burúkú olòṣì ni ẹ́ olórí burúkú ẹ̀dí àìkiri olòṣì wo mo fún ẹ di ọ̀la tí mi bá rí ọmọ mi ẹni tí ò sí lẹ́nu yín wọ́n máa kankọ̀p sílẹ̀ èdè ni olòṣì àwọn ẹni àìjírí. sọ̀rọ̀ nípa rẹ̀ gbáyé ìta mi bẹ́ẹ̀ kí la gbé kí la jù bẹ́ẹ̀ torí ọlọ́run lẹ́sùn ní kandidéètì ṣébi ti sísan kandidéètì ti bẹ́ẹ̀ torí ọlọ́run rọrùn nígbà tó àsọ̀rọ̀ lọ́bẹ̀ tó yẹ àká kọ́ọ̀bù de ìran bí mi lúlé ǹjẹ́ ah! mi lè pè hàn bẹ́ẹ̀ kó tó di pé bóyá ọmọ ọmọ lọ́bọ̀ o bóyá di pé sọ̀pọ̀nà àgbáyé olúwa rẹ̀ ah! àǹkọ́ọ̀fù bíi dìbò o ah! ètò ìyá máa lọ kí sọ̀pọ̀tọ̀ tó wáyé mi lọ́wẹ́ báwo ni pẹ̀lẹ́ ṣó wa òkè okú ọjọ́ mẹ́ta ṣó mọ̀ pé látìgbà tí mo ti gba ọmọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣó mọ̀ pé mi ìpè sí nǹkan kan rí láti owó skul ẹ̀ títí dé gbogbo ibi tó dé ṣó mọ̀ pé mi ni mò ń dá gbé mi ìpè sí nǹkan kan rí ó wá tásìkò báyìí tí mo ní ìdẹ ìyá tó dẹ̀jẹ̀ ọmọ lé lórí torí ọlọ́run lórí ọ̀rọ̀ ọkọ òun ọkọ kan màá ní bọ̀bọ́ yẹn ó lóun fẹ́ fẹ́ ló bá ní ọmọkùnrin yìí ní spiritual problem wọ́n wá ní ìdò obìnrin tó máa bá rìnrìn àjò ní fún tó bá ní àfi dandan tó ń bá bá rìnrìn àjò yìí ìgbà tọ́lọ́run wá máa ṣe omi ò lé nílùú tó wà yẹn náà ló ń bọ̀ ó wá ti kúrò lọ́dọ̀ ó ti gbéra báyìí mo wá fẹ́ kó bá mi pàdé ẹ̀ jọ nítorí ọlọ́run bá mi bá sọ̀rọ̀ abiyamọ tí ó mọ̀ pé wọ́n lo dẹ̀jẹ̀ lé lórí bá mi bá sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́ torí ọlọ́run ṣe ẹyọkàn ìfún mi Kúnbi jọ o ṣé ó dáa kó take care ó dàbọ̀. káàárọ̀. káàárọ̀ ó yá wọnú mọ́tò. kí n ṣe kí ni. wọnú mọ́tò kó jẹ́ ká máa lọ. èmi àti yín àjọ ládéhùn pa àfẹ́ pàdé ní omi òde ẹ dúró ná báwo lẹ ṣe mọ̀ pé mò ń bọ̀ lómi òde báwo lẹ ṣe mọ̀ time tí mo gbéra lọ́hùn tẹ fi calculate time tí máa bọ́lẹ̀ last bus stop. o ò lẹ́kọ̀ọ́ rárá ṣá bó ti ń kó kéré mọ́ o ò ní ẹ̀kọ́ èmi sọ fún ọ pé kó wọnú mọ́tò ń bá mi rojọ́ ẹjọ́ ẹ̀kọ́ ìyá ẹ̀ tó tọ́ ẹ òun ló jẹ́ kí n mọ pé o máa wà ń bíbà. mo ti mọ̀ pé àwọn náà máa ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ṣé wàá rí mi ẹ wojú mi dáadáa tó bá ń sọ pé kéèyàn kan wá ṣìṣe abiyamọ lọ́wọ́ ta wà ẹ̀ sínú wọn bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀ sínú wọn ẹ má da ìrìn àjò mi rú o ó ní nǹkan tí mo bá wá sí omi ò lé o mi ò bá ti yín wá so ẹ má dà sí mi rárá ẹ ń ṣe ìyá mi náà ṣé ìyìn ìyá mi ẹ ń ṣe ìyá mi ẹ̀yin tó jẹ́ pé ẹ láyàláyà ẹ mú ọmọ ìkókó láti kékeré ẹ gbé fún family member kan ẹni kó máa tọ́ ẹ fọmọ yẹn mọ́ ẹni yẹn wá tọmọ dàgbà ẹ wá bìlíìfù pé tó bá ń pè ya fún tọ́ ẹ̀yin lè dáhùn ẹ tó bẹ́ẹ̀ ẹ lẹ́tọ̀ọ́ sí láti dáhùn ẹ̀yin nítorí pé ọkùnrin márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ gorí ni wọ́n fi pábá yín lájọṣepọ̀ ẹ wá fi bímọ ẹ wá mọ ẹni tó jẹ́ bàbá ọmọ nu gbogbo wọn ẹ wá wo ọmọ yẹn ṣùṣù ẹ wá dá sí ẹ fún family member kó máa tọ́ ọ wá pè ya fún tọ́ sí ẹ ẹ ń kílè pé ẹ̀yin kan lẹ bí mi màmá kò jọ ẹ ń ṣe mọ́mì fún tọ́ tó bá pè mọ́mì fún tọ́ wọ́n má tó tọ́ mi dàgbà ló lẹ́tọ̀ọ́ àtijọ́ mọ́mì fún tọ́ ṣẹgbọ́n tẹ́ bá ń wá ìyá fún tọ́ tẹ́ bá ń alámọ̀sọ́pá yín ni ẹ̀yìn aburúkú òsì bí o bá ti ń wá o ẹ jẹ́ ìrìnrìn mi nǹkan ló gbé mi wá sómi òle ẹ̀yin kọ́ lẹ gbé mi wá ẹ jẹ́ ìṣèkọ́ tí mo fẹ́ ṣe kí lẹ kúrò bí mi ò mọ yín à ń ṣẹ̀jẹ̀ yóò ṣìyá ẹ̀ka ẹ̀ rojú wọn. Fúntà Fúntà. gosh. hello ibo ló wà báyìí ok ọmọ yẹn mo rò pé ọmọ tó nírẹ̀lẹ̀ nìbọ̀ orí ẹ̀ ń gbálẹ̀ ó ń gbá lórí ẹ̀ gidigidi gan nǹkan tó máa ṣe fún mi nìyí mo fẹ́ kẹ́ ẹ lọ gbé kẹ́ ẹ gbé wá sílé mi ní alẹ́ yìí tó bá bá yín lu agídí ẹ lù ẹ lù kẹ́ ṣe léṣe mi ò mind kẹ́ ẹ ṣáà ti mi lálẹ́ yìí ni kẹ́ ẹ jẹ́ kó mọ̀ wípé ẹ wá kidnap òun ni bẹ́ẹ̀ ni kẹ́ máa gbébọn lé mi lálẹ́ yà. Yeah irú insult wo lélẹ̀. mi bí yàn ṣe heartless bẹ́yẹn ọlọ́run mo regret pé irú èèyàn bẹ́yẹn ló bí mi ẹ wá ń claim ìyàfúntọ́ kan ìyàfúntọ́ bá lè ṣe jẹ́ ìyàfúntọ́. Yaka. Oh. Hello darling, how are you? Hello babe. Ah, mo ti dó mi ò le o. Thank you in fact mo ṣì ń wò pé kí n settle down síbi kan bíyà kí n wá hotel room kan kí n lodge kí n tó wá pè é ni mo land so tó bá ti dọ̀la tí mi náà bá ti rest lálẹ́ yìí sí tó bá ti dọ̀la màá ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn findings mi. all right darling. love you baby. i love you. thank you. see you soon. <laughs> bye. <laughs> Ah, ah. ìyá kan adé fẹ́ máa bá a mú dùlù ẹ̀jẹ̀ máa ṣe kiri. sún síwájú. jókòó síbẹ̀ ṣé wọ́kọ́ ni no ṣé wọ́kọ́ lélẹ̀ gbogbo fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ ṣé wọ́kọ́ yìí pẹ́pẹ́ mama o ṣe jàre ìwọ máa lọ ń tiẹ̀ mama kàn sí ẹ létà. mo ní wáìtì. o ṣe o ṣe. mú mi kí ló ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni ẹ dákẹ́ ní dákẹ́ àwọn olóńbèrè kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ ó rí pórí ẹ̀ ò pé rárá à ń gbòòrò mọ́dìyẹ ẹ lọ́wọ́ kú ó ní wọ́n jẹ́ kó ń lọ sákìtàn lọ jẹ mò ń sọ fún ẹ pé kó tẹ̀lé mi kó máa bọ̀ lé ṣé ìwọ náà kọ yìí no ṣé ìwọ kọ́ leléyìí ń sìn òpònú ọmọ wo jẹ́ ń sọ kinní kan fún ẹ bí gbogbo omi ò lè ṣe tó èmi ni mò ń control everybody name it yahoo boys ni o àwọn ajínigbé ni o ajínipa ni o whoever èmi ni mò ń control gbogbo wọn so kó sí mẹ́ẹ̀dọ̀ kó sí mẹ́ẹ̀dọ̀ gbogbo ohun tó ń gbé fúlẹ́ńgé fúlẹ́ńgé nù ẹ̀yẹn kó já kó lọlẹ̀ kó já kó lọlẹ̀ gidi gan ọdẹ. ẹ ẹ má bínú mo gbà pé ẹ mo ti understand gbogbo nǹkan tí ẹ ń sọ àmọ́ ọmọ mi ẹ try to understand me ó ní reason tí mo ṣe wá sí omi òle and it has nothing to do with you ẹ jọ. I don't care mi ò kí ẹ anything tó ń kó wá ṣe kí ló kèmí pẹ̀lú yẹn kí nìkan tó kàn mí ibi báyìí ló máa wà tí máa fi ro gbogbo nǹkan tí mo fẹ́ rò lórí ọ̀rọ̀ ẹ pátápátá. mi mi lè wá mi báyìí ní sùúrù mi lè wá mi báyìí of which ẹ ti gba fóònù mi lọ́wọ́ mi and I need my phone I need my phone. <laughs> ẹ̀rín ẹ̀ ń pa mí ṣé orí ẹ̀rín tí mo rí yẹn kò ń ṣe ẹ̀rín rárá tí o ò bá fẹ́ kí n gbé ìgbájú burúkú fún ẹ ṣé wọ́n ti gbá etí ẹ rí ṣá ṣé wọ́n ti gbá etí ẹ rí má jẹ́ kí n gbá etí ẹ jókòó jẹ́ ibi tó máa wà rí tó bá fẹ́ jẹ wọ́n máa gbé wá fún ẹ omi wọ́n máa gbé wá fún ẹ tí máa ti mọ̀ tá ń sìn máa tilẹ̀kùn mọ́ ẹni. mọ́mí no ẹ má ẹ ṣe máa tilẹ̀kùn mọ́ mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀dá sọ. ẹ ṣe máa tilẹ̀kùn mọ́ mi kí oh god ẹni tí mi sì yín kọ́ ni mo bá wá sọ mi ò lé kí ni tí pẹ̀lú tèmi ń sìn mi ò wáyé wá mi báyìí náà ẹni wá gbé mi sí wá tì mí mọ́lẹ̀ for what for what ah oh my god bọ́lá ṣe máa tì mí mọ́lẹ̀ náà ẹ ṣe máa tì mí mọ́lẹ̀ for what ah oh. mama ṣé ò sí ọwọ́ ọ̀sán la wà kí ló dé wá ń sùn wẹ̀ ṣé kò sí problem. mi ò sùn mo kàn relax ni mo fẹ́ ṣe àwọn nǹkan kan lórí. very good ọ̀rọ̀ kan mo ló ń gbé mi lẹ́mìí tí mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ ọmọ mi dẹ̀ ni ọmọ yín tó àjọ wà ní olé ń bí báyìí mo fẹ́ béèrè kí ni ìdí gan tẹ́ ẹ fi ń tì mọ́lé tẹ́ ẹ jẹ́ kó ní freedom láti máa ṣeré pẹ̀lú wa kò ń ṣe ọmọ tó ya lójú jẹ kò ya lẹ́sẹ̀ jẹ ó jẹ́ dúnà kí ni nǹkan tó kọ yẹn pẹ̀lú ọ̀rọ̀ èmi àtọmọ mi kí ni tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yẹn ń sìn. Mm, belief mi ni pé blood is thicker than water ìfúri lè pé ọmọ yín bá ní ó yẹ ká lè jọ máa jókòó ní dání tébù kájọ jẹun ká wà ní sinmi rúm kájọ wo tẹlifíṣàn ẹ kàn sọ ní kókó. gbé gbogbo ẹnu ẹ̀dá sọ̀hún jàre gbé gbogbo ẹnu ẹ̀dá sọ̀hún ta ló rán ẹ ń ṣẹ́ kí ló kàn ẹ́ ooo oh, ara ti tù ẹ́ àbí o ti wà ókè o ti relax dáadáa ẹjọ́ ẹ̀kọ́ jókòó síbẹ̀ yẹn sit down. ah lọ́sàn-án gan. tí mo tẹ mo ní kó sùn bọ́tà get out dídé kó bọ́tà jà yẹn kó kúrò ń sàkà ní mi òde àgbáyà ẹjọ́ ẹ̀kọ́. Ah, irú nonsense wo ni gbogbo ilé báyìí báwo ni mọ́mí ṣe ń ṣe báyìí fún mi náà kí ló ti ya ìfín ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ jẹ́ olùdènà fún mi lórí ìrìn àjò tí mo wá rìn ah, ọ̀tọ̀ nìkan tí mo bá wá sílùú yìí ọ̀tọ̀ nìkan tí mo ń face ẹ̀dẹ̀ gbé mi tipátipá ẹ̀dẹ̀ tì mí mọ́lé for what ṣé mo jẹ́ bébì ni i'm an adult ah wọ́n wá ṣe oh ah. Oh, ọmọ mi ṣó wa ok má bínú pé èmi ni mo wá gbé oúnjẹ fún ẹ oúnjẹ nìyí mi ìmọ̀ọ́mọ̀ jẹ́ kí àwọn ọmọ ọ̀dọ́ gbé wà ní. oúnjẹ bẹ́ẹ̀ni. ẹ má bínú sa ebi ò pa mí e, e, ebi ò pa mí mi ò tiẹ̀ fẹ́ nǹkan kan pẹ̀lú pẹ̀lú mọ́mì pẹ̀lú anything nínú ilé kí ló dé tí mọ́mì burú tó báyìí kí ni problem tó ní mi ń ṣọmọdé náà ọ̀tọ̀ ni nǹkan tí mo wá ṣe nínú ìlú yìí wọ́n dẹ̀ gbé mi wọ́n dẹ̀ wá tì mí mọ́lẹ̀ for what ṣé bíbí ni mi ni i'm an adult kó fi mí lẹ̀ kọ́ kọ́ free mi ẹ bá mi bá wọn sọ̀rọ̀ kó free mi kó jẹ́ kí n lọ have things to do nǹkan kan ni mo wá ṣe bíbá yìí náà. fún tọ́ fún tọ́ ah, fúntọ̀ sórí n tó kù tó ń tó ti ń bá bọ̀ mọ́ o ní ìdọ̀pọ̀lọpọ̀ sùúrù in fact ọ̀rọ̀ tí mo bá mọ́ mi ẹ sọ ìyẹn ló prompt mi sọ pé mi nìjẹ́ káwọn ọmọ ọ̀dọ̀ gbóúnjẹ wá fún ẹ so that màá lè fún ẹ fi ẹ lọ́kàn balẹ̀ pé mo ti ń bá mọ́ mi ẹ sọ̀rọ̀ in fact by the time tí ó sọ ọ̀pọ̀lọpọ̀ story fún mi máa mọ̀ pé òun ló bí ẹ máa ní ọmọ tó yẹ pé wọ́n ló bí tó dẹ̀ lọ́mọ tó dàgbà tó báyìí làwọn àǹtí mọ́lé ò yá lójú ò yá lẹ́sẹ̀ why why why so please for God's sake ẹ sa, sá mm. ẹ má bínú ṣé ẹ ní fóònù lọ́wọ́ bẹ́ẹ̀ mo fẹ́ sáré fẹ́ make call kan mo sáré fẹ́ make urgent call kan ìjọ fóònù ẹ sáré ya mi fóònù tí. fóònù ẹyọ kan ló wà nínú ilé yìí. torí mọ́mì ti gba fóònù tèmi. kò sẹ́ni nǹkan tó gbọ́dọ̀ lo fóònù nínú ilé lẹ́yìn mọ́mì wa nìkan àwọn nìkan ni fóònù ẹyọ kan tó wà nínú ilé ọwọ́ wọn ló wà tí n bá dẹ̀ fẹ́ pé màá ṣe lọ bá mọ́mì ni pé mo ní tí mo fẹ́ pé màá dẹ̀ ní enough conviction tí wọ́n fi gbà pé kí n lo kọ́ kí n pe ẹni yẹn dẹ́ńtà mo tiẹ̀ fẹ́ pé gan-an. ẹni sọ̀rọ̀ so bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ ní fóònù rárá fóònù kí ni mo fẹ́ fi ṣe mi ì gbọ́dọ̀ lo fóònù. ẹ láwọn èèyàn tẹ máa ń pè ní. Ah, mo fẹ́ pè mọ́mí wa nìkan náà ni àfihàn tí máa fẹ́ bá wọn sọ̀rọ̀ nìkan wọn ò bí mi dáa kí n pè yẹn. ẹ má bínú sá o mọ́mí wa tẹ̀ ń sọ ṣé mọ́mí mi náà lè ń pè mọ́mí wa. Ah, bí ìyáálé yẹn ni bá ju yẹn ni lọ ìyálà pé mọ́mí wa ni wọ́n òótọ́ àwa ni ń pè lọ́kọ ṣùgbọ́n mọ́mí wa ni wọ́n. ah sọmọ lójijì ni. mummy obstruct ọ̀hún oh, obstruct ni àjò mi i don't know why she's doing this. má bínú ah Ah. bínú. Ah. Eh, fọ́tò èwo leléyìí mo mọ ẹni tó wà nù fọ́tò yìí èmi ni mo wà nù fọ́tò yìí. Ah, oh, no sir ah, kò ń ṣẹ̀yìn ṣe rí ara nǹkan tí ó gbé mi wá sí omi ò lé nìyẹn but ẹ̀yin kọ́. listen listen èmi ni mo wà fọ́tò yìí look ìka lọ́jọ́ ogbó o ìka ní ọjọ́ ogbó when I was very young tó gbogbo ayé náà mo ti bímọ mo ti ń dàgbà díẹ̀díẹ̀ but kò tí ì di pé kí green hair ọ̀pọ̀ báyìí fọ́tò mi ló ń wò yìí èmi nìyẹn. ẹ̀yin lè wà nù fọ́tò yìí. kò possible torí ẹni tó wà nù fọ́tò yìí eh bàbá ló jẹ́ sí ọkọ àfẹ́sọ́nà mi Bọ̀wálé ṣe rí ọkọ àfẹ́sọ́nà mi yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ discover pé bàbá wọn wà láyé ni and ọ̀gbẹ́ni Ọláwálé Pedro lórúkọ. èmi ni mò ń jẹ́ Ọláwálé Pedro ibo máa ń gbọ́ tí màmá mi máa ń sọ pé ọlá ọlá ló ó ṣọ́tìn ẹ̀ ni èmi ni Ọláwálé Pedro ọmọ mi ni Bọ̀wálé tó ń sọ yẹn mímú bíi ṣe báwo ni Bọ̀wálé how you see now How is his condition? Ẹni tí ẹmí gbẹ̀yìn lè wà ní fọ́tò That's me! Èmi ni bàbá Bọ̀wálé Ọláwálé Pedro. No, no, no, I am, I am disturbed. Torí Yeah, um, Big Mama, um, one can you see me? I want to appreciate you for, at least for the first time, after my persuasions, convictions, ẹ eh, fún ọmọ mi fún tọ́láyè láti mix up pẹ̀lú wa nù lé àjọ wo tẹlifíṣàn sí àjọ oúnjẹ ní dining table mo láti dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ eh, ṣe ẹ máa tẹ̀síwájú àádẹ́yọ jèrè wọn lágbára ọlọ́run <laughs> um, Funto express your appreciation to your mom. ẹ ṣé ma thank you ma. ẹ <laughs> kò tọ́pẹ́. you welcome. o ò ní ìdí àti dúpẹ́ lọ́wọ́ mi rárá ẹ̀yin gan pàápàá kàrámù yín pọ̀. ah ẹ má bínú tí ẹ bá pọ́nyàn lé wọ́n ní káríri lókèrè kásàríyá ó máa ń yóni tó máa ń jóúnjẹ lọ ọwọ́ pé ẹ fún láyè láti fúrì pẹ̀lú wáńsìn inú tèmi náà ń dùn pé yes ọmọ mi ni. ẹ ṣe wo jẹ́ ń sọ kinní kan fún ẹ ṣe ni kò ṣọ́ ara ẹ gidi gan má kọjá àyè rárá rárá má tiẹ̀ try ẹ̀ ìwọ tiẹ̀ kọjá àyè ẹ̀ ṣebí màá dá ẹ padà síbi tí mo tiẹ̀ mọ́ ni ìgbà mélòó èmi ò ráyè rẹ dẹ̀rẹ̀dẹ̀. òun náà jẹ́ kọjá yẹ èmi náà dẹ̀ máa máa bá sọ̀rọ̀ all the time pé tí màmá èèyàn bá fẹ́ lèèyàn gbọ́dọ̀ bá fẹ́ àwa tí wọ́n ń pè lọ́kọ igan ìtàn bá fẹ́ àgbọ̀dọ̀ bá wọn fẹ́ do you understand. ẹ̀yin ni kẹ́ ṣàlàyé fún. iná mò ń sọ fún ah fóònù yín dún. n tẹ̀ ẹ̀dẹ̀ wa gbọ́ ẹ ti kó sí mi lórí. ẹ má bínú ẹ má bínú. hello ah oh, okay okay èmi náà ti múra tán máa bá yín sìn all right. ok ẹ ti múra pé ń jáde tẹ́lẹ̀ bí táwọn ilé máa dé báyìí. kí ló kàn yín ìwọ làbọ̀ bí mi ìgbà tí máa dé. òótọ́ lè Eh junto, como si nadie. This is the right time for us to talk. ó láwọn ọ̀rọ̀ kan tó fẹ́ bá mi sọ torí ẹ̀ ló jẹ́ kí n tilẹ̀kùn jẹ́ ká sọ ní tá a máa sọ pàápàá kí mami tó padà dé. òótọ́ ni pé ó lọ́rọ̀ tí mo fẹ́ bá yín discuss. àmọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ò tiẹ̀ kò fi taratara yé mi but all the same màá sùn nǹkan tí tó wà lọ́kàn mi ṣẹ́rí ọ̀rọ̀ lórí bọ̀wálé ọmọ yín ni bọ̀wálé ọmọ yín bọ̀wálé ẹ ṣàrùn tí ẹ bọ̀wálé eh. wà ó wà síbẹ̀ ṣẹ́rí mo ṣẹ̀ṣẹ̀ mọ́ sí pé ọlọ́wọ̀n ọba ó máa ń gbọ́nà ara ṣiṣẹ́ ni ọlọ́run ọba ní ọwọ́ sí ìrìn àjò tí mo rìn bóyá ọlọ́run tiẹ̀ mọ̀ wípé èmi ni ìrìn àjò yẹn máa rọ̀ lọ́rùn jù ó fi jẹ́ kí n yọ̀ǹda pé mo fẹ́ rìn bí bẹ́ẹ̀ kọ́ báwo mo ṣe fẹ́ pàdé yín ọlọ́run mọ̀ wípé mi ló máa ràn lọ́rùn jù ni ọ̀rọ̀ mi lè má yé yín sà ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni wípé bọ̀ wálé bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ní spiritual problem ó nílò ìrànlọ́wọ́ yín nítorí wọ́n jẹ́ kó yé wa pé tí a bá rí yín ọ̀rọ̀ Bọ̀wálé ò lè níyànjú bẹ́ẹ̀ ni mo ní tá a bá ti rí yín báyìí ọ̀rọ̀ Bọ̀wálé máa níyànjú nǹkan tí mo bá wá sí ìlú yìí nìyẹn mi ò mọ̀ pé máa pàdé yín bí ẹ̀ bọ́ lọ́n ṣe ṣiṣẹ́ so ọ̀rọ̀ wa ó ti níyànjú kò lè mọ́ ẹ jẹ́ ká gbéra ká lọ yanjú ọ̀rọ̀ Bọ̀wálé ni. lọ síbo ọbẹ̀ ah. kí ó mọ ògùn òpè lẹ́fọ̀ọ́ tó bá kó o ìyá tó bí ọ ni wọ́n yìí pé bá a wà bá sọ nínú ilé bóyá nǹkan kan bẹ ti ń bẹ́ nínú etí rẹ̀ tó wà ni bá a ti ń sọ tá a bá ṣọ́ra yóò mọ̀ gbọ́. ìyá tó bí ni èmi náà fúnra ara mi mo kọ́ tán ọ dáàbọ̀n èèyàn rẹ̀ alágbára ni àyàfi tó bá fún mi láyè pé kí n lọ ibì kankan bẹ́ẹ̀ mo sọ fún ọ. ṣe ẹmí nsìn pé ẹ lè lọ́bì kankan láì gba permission lọ́wọ́ wọn. Ah, àwọn àbí ń da tó bẹ́ẹ̀ o wọn àbí ń da tó bẹ́ẹ̀ o ibi mo lọ gan mo gbọ́dọ̀ ní enough proof tí màá fi convince wọn kí n ṣe confuse tí màá fi convince wọn kan tó lè sọ pé kí n lọ. Um, dadi ẹ máa bínú ṣé èèyàn máa ń gbé ọ̀rọ̀ lọ́rọ̀ sórí kó fa tiẹ̀ lọ́wọ́ ni. Ah, èmi ti fa tèmi lọ́wọ́ ti pẹ́ ìfànà ti pẹ́ ti pẹ́. ọ̀rọ̀ Bọ̀wálé ọmọ yín là ń sọ̀rọ̀. ìwọ náà rí pálí àti. ẹ wá ní ẹ ní permission àtọ̀dọ̀. tí àwọn bá fún mi láyè ń lé lọ bóyá tí wọn bá dé kí n ṣàlàyé fún ọ pé mi rẹ fẹ́ lọ ibì kan pé o ní ẹ ó mọ̀ sí lọ́rọ̀ kan báyìí lọ́rọ̀ kan báyìí ẹ lè ran Bọ̀wálé lọ́wọ́ except tí mọ́mì bá gbà yín láyè. mo ti bọ́ ha. àfa àárọ̀ mọ ifá àgbọ̀n kankan látọ̀dọ̀ rẹ. ẹ mọ̀ tí fi ń dá yín lójú bàbá wa mo ní kò sí nǹkan kan tí ó ṣe ẹ wo lálàáfíà ló wà o èmi ń gbàdúrà lórí ẹ lójú méjèèjì gbogbo ibi tó wà èmi gan ń bẹ pẹ̀lú ẹ̀nu ẹ̀mí pẹ̀lú ọlọ́wọ́n ọba mi kò sí nǹkan kan tó ṣe àlàáfíà ló wà èmi ò wá mọ̀ bóyá ẹ̀yin sún ẹ̀yin ò gbàdúrà. bàbá wí mo kúkú ń gbàdúrà yìí náà mi náà ń gbà ẹ kú ń gbàdúrà yìí náà ṣé ọ̀rọ̀ ọlọ́run á jẹ́ nǹkan tá a máa fẹnu tẹ́ńbẹ́lú ẹ nígbàgbọ́ nú ẹnu bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ ṣé mi lẹ̀ ń bínú sí ni àbọ́lẹ̀ o torí kò yé mi bàbá ṣe rí ọba tá à ń sìn yí ètò ọba téèyàn bínú sí tẹ bá ti nígbàgbọ́ nú ẹ̀ ń tá wí wọn ti rí bẹ́ẹ̀ nù ló jàbí dùn àyíká látàdá àròjá aka nítorí díṣe bá ń dáhùn o kò sí ní tí ó ṣe rọ́bẹ̀lẹ̀ ẹ̀ṣọ́ tí a máa yà ṣùfọ́ ni wàsálàm èyẹ máa tẹ́wọ́ báyìí tó bá ń ṣe bàbá ẹ tẹ́wọ́ ẹ máa ṣàmì ẹ ẹ jáde àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ tó ń ṣe yìí subhana rabbika rabbil izzati amma ẹ máa lè ju ẹlẹ́rìn bàbá wa ẹlẹ́rìn. nígbà ń bá rọmọ. ẹ bá rọmọ ẹ nígbàgbọ́ náà nù. ọmọ ọlọ́mọ ni àfa. subhana aya máa kó ẹ o ah ayé mi <laughs> ìwọ ìwọ ah! ayé ti gba tápà ẹ wá kọ́lé ègúnnu àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> so ìwọ rántí pé wọ́n náà mọ síbì kan o rántí pé o bímọ láyé ẹ ìwọ bímọ ọlá ìwọ bímọ ah ah ah, ah, ah, ẹ má bínú ẹ má bínú ẹ dá. má sọ fún mi pé kí n má bínú mọ́ má ẹ bá sọ fún mi pé kí n má bínú mọ́ nílé ayé ẹ tó máa fi kú má sọ fún mi pé kí n má bínú mọ́ wá gbayagba òṣì rádaràda yìí mi tẹ́ mọ́ bí tí mo ti pàdé ẹ̀. ẹ má bínú ẹ má bẹ ṣe rí èmi náà àgbékalẹ̀ mi ni ò pé ìgbà mi bẹ tí o pé bóyá torí ọjọ́ orí ni orí mi ò ṣe bẹ́ẹ̀ mọ̀ pé dáadáa mọ́ ẹ dákun mọ́ bínú èmi náà sọ ńgbà tí wọ́n sọ̀rọ̀ fún mi ní ọ̀rọ̀ tó ń sọ fún mi pé kí n wá yọjú sọmọ mi pé wàhálà rẹ̀ yóò bì yá. ẹ kí ni ẹ wá kọ mi kí ló fi kàn mí. ni mo rẹ̀ mo fi ní ìlé lọ láì jẹ́ pé mo sọ fún yín ẹ̀yin ni ìyá mi n tẹ́ bá ní kí n ṣe ni ṣùgbọ́n èyí mo ṣe orí mi ni ò pé. bọ́ta kò máa lọ máa lọ ǹjẹ́ lọ ǹjẹ́ lọ a ní kó máa lọ ah, ǹjẹ́ lọ ǹjẹ́ lọ. òpònú àgbà òṣì akídánidání. oríjì ni ẹ dákun ẹ dákun. o àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ ṣó gbọ́ àbọ̀ abálọ̀rọ̀ ẹ. fúntà fúntà ìyá mi. fúntà ìwọ̀dà ìyá wa wọ́n síbí wo ìyá wa lẹ́yìn ìwà gbà ọmọ àlè jàtìjàtì. àṣé ah, ètò dá wàhálà lè ṣé ọjọ́ alẹ́ náà tí mo á béèrè fún iná bò máa bàjẹ́ báyìí ayé mi náà bàjẹ́ o ìwé burú. Fúntọ́ Fúntọ́ ha ayé má gbà ẹ́ o ayé má kọ ẹ́ o ìwọ ooo o ti ní freedom àbí o ti ní freedom o ti lè ṣe nǹkan tó ń wẹ̀ ẹ kí ni God tó ní tó fi ń sọ fọ́kọ mi pé kó wá tẹ̀lé ẹ lọ láti lọ gbọ́ tọmọ ẹ̀ kí ni problem ẹ ah, ó tiẹ̀ ti dá ó fẹ́ gbọ́kọ mọ́ mi lọ́wọ́ ó fẹ́ gba ọkọ tèmi fún tó kò ń ṣe ẹrù ẹ àtàrí àjànàkú ni kò ń ṣe ẹrù ẹ ó ò lè gba ọkọ tèmi mo dẹ̀ mọ nǹkan tí máa ṣe fún ẹ ara ti tù ẹ ara ti tù ẹ o ti feel at home àbí mo máa make life unbearable fún ẹ gba bí mo ṣe sọ fún ẹ yẹn láti ìsinyìí lọ ò jáde kúrò nínú yàrá ìmọ̀ bíbá ẹ ló máa wà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ jọ mú mi. ó jáde nínú yàrá ìmọ̀. mú mi ẹ jọ torí olómi ní ṣe bẹ́ẹ̀ mọ́ mú èmi. ah ah ah I thought I was making progress I thought I was making progress ah ah oh ọ̀nà màṣánú mi o báwo ni ìrìn yìí ṣe wá lè báyìí báwo ni ìrìn àjò yìí ṣe wá lè báyìí ah kí ló lè tó báyìí ah ọlọ́run jọ̀ọ́ ṣàánú mi o wá ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí omi ìmọ̀gbọ́n tí mo fẹ́ lò mọ́ o ọlọ́run ṣàánú mi mi ìmọ̀gbọ́n tí mo fẹ́ lò mọ́ o eh, ẹni tó ní kí n wá lọ kó lè rọ̀bọ̀ wálé lọ́wọ́ very ó wà very obvious pé òun gan wà nù gbèkú olóhùn fọnà mi láyé mi kí ni kí n ṣe Ọlọ́run I don't know what to do God please I don't know what to do. hello Kumbi. hello sista mi ẹ káàsán máa ṣe dáadáa lẹ́wà. gba mímí ìgbúrò fún un tán mò ń pe nọ́mbà ẹ̀ kò lọ. ó ti wà lọ́dọ̀ mi mo ti rí mo ti rí in fact gan ó máa wà pẹ̀lú mi for a very long time. wo o ṣe má jẹ́ kó lọ síbi kankan o bá mi mú mọ́lẹ̀ má jẹ́ kó jáde má jẹ́ kó kúrò lẹ́gbẹ̀ẹ́ ok ok ma ẹ ṣe kò sí wàhálà ẹ má wọ ẹ má wọrí ah, ah. ẹ má wọrí ó máa máa bá yín sọ̀rọ̀ náà. ó dáa ṣé wàá rà àwọn wèrè yẹn máa lọ bá wọn fa ìyá láyà wàhálà. <laughs> ìyá ọmọ. ok o ṣe gan ni o ṣe o. yes hold on. àfúntọ́ kò bá da kó gbọ́ ìkìlọ̀ má gbẹ́rù ẹ̀ lẹ́rù sórí kó fa tiẹ̀ lọ́wọ́ wọ́n kúkú ti wí pé ajá tó bá máa sọnù. So kò ní gbọ́ fèrè ọlọ́dẹ fọ̀rọ̀ lọ́rọ̀ lẹ̀ àfùntọ́ yorùbá tó sọ pé oore pé òun náà ló sọ pé oore níwọ̀n torí tó rí ò bá níwọ̀n oore á máa dibi mẹ́ẹ̀dá lọ́wọ́ à ń gbòòrò máa dìé lọ́wọ́ ikú ó níwọ̀n jẹ́ kóun lọ sákìtàn lọ jẹ ṣé ẹni tí ò bá lọ́kọ láyé òkè gbélé ayé ni tó wá sọ̀rọ̀ àti lọ́kọ di ohun ọwọ́ mi ò tó màá fi gàngàn fà á ọkọ mi ọkọ mi ọkọ mi ọlọ́run ní fẹ̀dá lọ́kọ o kì í ṣe nípa ipá àtàgbára o ojú tó dẹ̀ máa bá ní kalẹ̀ kò ní tààrọ̀ ṣèpin ìwọ ló tọrọ lọ́wọ́ atọ́nà pé kó tọ ìmọ́lẹ̀ sí inú ìṣòro tó wà nínú èyí ìmọ́lẹ̀ náà rèé o àmọ́ kò bá dáa kó o gbọ́ ìkìlọ̀. mo fẹ́ kọ́ ọ dúpẹ́ lọ́wọ́ orí rẹ tó gbé ọkọ arákùnrin tá a lò fún yìí. ẹni tá a lò fún yìí jẹ́ lẹ́mìí gígùn sọ ma wípé ẹlẹ́mìí kúrò nìyẹn kò gbúdọ̀ fi ìgbà kankan kúrò ní sàkání rẹ ọjọ́ tó bá kúrò bìlísì wọ ọkọ mi ọlọ́ya yàrá kan sọ́tọ̀ fún ẹlẹ́dàá ìwà àti ọmọkùnrin yìí tó o bá ti fẹ́ wọnú yàrá yìí ó mọ̀ ní oníkiri yàn kiri onílẹ̀kùn kanlẹ̀kùn oníkọ́kọ́rọ́ tẹ́ fi máa sílẹ̀kùn ọjọ́ tí ó bá fi ojú kan ara rẹ̀ ọjọ́ náà ni ẹ̀yin méjèèjì ó fi ayé lẹ̀ ẹ̀mí yín ti di ọ̀kan. ẹ̀bùn á fi o ẹ̀bùn á dà. jọ̀ọ́ mọ́mí ẹ jọ̀ọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mọ́mí mọ́mí please mọ́mí mọ́mí ẹ jọ̀ọ́ torí ọlọ́ọ̀ mo fi ọlọ́ọ̀ bá bẹ̀yìn mo fi gbogbo nǹkan tẹ́ ẹ gbójúlé mo fi bẹ̀yìn mọ́mí ẹ jọ̀ọ́ torí ọlọ́run mọ́mí ẹ jọ̀ọ́ ah oh mọ́mí ẹ jọ̀ọ́ torí ọlọ́run mọ́mí ẹ jọ̀ọ́. I'm on my knees mommy please ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣílẹ̀kùn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ mommy please anything you want I will do mommy ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mommy ẹ jọ̀ọ́. Ah. Ah. ah. ariwo wèrè wo ló ń paná kí ló dé tó ń pariwo lé mi lórí inú ilé mi. ìyá jì mí jọ nítorí ọlọmọdé ló ń ṣe mí mi ọmọ kókó ti yé mi báyìí ó ti yé mi bẹ́ẹ̀ mú mi jọ nítorí ọlọmọdé jì mí. kan pariwo òṣì lé mi lórí inú ilé. mi ò jọ nítorí ọlọ́mi ò ní. sójú ẹ ti jáǹsì ara ẹ ti balẹ̀. o kọ́ra kò ṣíkú aṣojú èmi àti ẹ̀. mo mi ẹ ṣé mà ẹ ṣé mà ẹ ṣé mà ẹ ṣé mà ẹ ṣé mà ẹ ṣé mà. ah ṣé o fẹ́ kán mi látàǹpàkò ni o ti ń tẹ́wọ́ mọ́ jù ah àfi bí ìgbà tí ah, àgbẹ̀ ń fa koríko tù má kàn mí lẹ́sẹ̀ o máa ṣe ohun tó ń ṣe lọ. mọ́mi mo fẹ́ wọlé lọ kí n lọ sùn oorun tí ń kùn mí. lọ sùn ń dà ẹ́. bẹ́ẹ̀ ni mà. tó ó dàárọ̀ o. all right sir ó dàárọ̀ sir. ó àsọjí. mo ní àbẹ níbèrè kan tẹ́ fẹ́ bá tẹ́ fẹ́ bí ni. kí ni pọ́blẹ́mù ìwọ máa ń yí náà ó dẹ̀ máa ń ṣe nǹkan tó ń ṣe lọ. Ah, ẹ má bínú. reconcilia com ṣe sọ fọmọ yìí tí mọ́mí ò bá tí sùn mọ́ tí ì lọ sùn mọ́pọ̀ ń lọ sùn. fúntà ah! ta ló kọ ẹ ta ló ṣílẹ̀kùn fún ẹ ibo ló ti kọ ó ah, fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi ó fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi. ìwà kí ló dé kí ló dé. farare lọ ó ní farare lọ ó ní farare lọ ilé ó ti rugi oyin. ó ti rugi oyin. mo bẹ jọ mo bẹ jọ ìwọ jọ torí ọ̀nà. ah, ah, ah, ah, ah, ah, ah, cancer ṣé mímì ni mò ń níṣòro èmi ni mò ń pè yìí ọlọ́run bá gbọ́ ó jáde tán ni ó dúró gidi mo wá pé dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ọlọ́run mo lè fi ẹni tí ṣe sàrà ọmọ ti bá gáwú ẹ ọmọ ti bá gáwú ẹ ṣe thank you sir. <laughs> adúpẹ́ fọlọ́run gbọ́gbọ́ pọ̀ wọ́n tún lọ yẹ̀wò mo ń check every five five seconds. <laughs> àfà ẹ ṣe mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí ẹ ṣe mo dúpẹ́ kí n má parọ́ tán yìí mo ti pé. <laughs> ẹ ti ń gbárùmẹ́ ẹ̀ ń wọ̀ sí ẹ. Ah! ṣé ìmọ̀ kan tó máa ń yà mí lẹ́nu tó bá dáràn tí bá jí báyìí ó máa ń dúró ni <laughs> ó máa ń dúró múra ẹ̀. ó wá ń kọ orin pé tiẹ̀ bó ṣe wò ó. Ah, aláàkúwà alhamdulilayi. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe thank you very much. lọ́lọ́pẹ́. Mm. bọ́dà fà ẹ wo kíní kan ó ń jọ mí lójú ó dẹ̀ affect me mo dẹ̀ rántí pé ẹ ti mention ẹ̀rí ọlọ́run òdì ń jẹ́ kó kí n ti máa ronú lọ síbẹ̀ ọmọ tó help me yẹn fún tọ́ you know mo try láti rí ìjẹ láti gbà yẹn mi ò get through o mo pè lórí fóònù fóònù ẹ̀ lọ mo lọ sílé wọn wọ́n láwọn tí ì rí i mean afárá mo fẹ́ kẹ́ bá mi ṣàdúrà kí ló ṣẹlẹ̀ because ọmọdé ràn mí lọ́wọ́ ni o ó ṣoore fún mi ni o. ó ní àtọ́ ìtò lè kúbúra fanadẹ ètò á Finally mo á zọ́mú wa ni mo takọ́rí final mo lábá ìdá má dà á wàhánà làṣìṣù ìsámọ̀ òtàkọ́rọ́ wa ní tàfánà tàfánà ó jẹ̀mí àfàmà ọmọkùnrin wàbá dùn jẹ̀mí àwọn bá dàlà khabar inna lillahi wa inna ilayhi raji'un. Allah. afa kí ni ìtumọ̀ nǹkan sọ yẹn. ní bẹ́ẹ̀ bá máa kéwèé ti máa gbọ́. bẹ́ẹ̀ ni mo máa ń gbọ́ tí àwọn mùsùlùmí tí wọ́n bá lùzẹ̀ yàn afa ẹ má sọ fún mi pé. ṣe rí má ṣe é lògùn ẹ gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe é tí máa ṣẹlẹ̀ nù. ṣe rí aburú tí bàbá ti ń ṣe ẹwọ ibi tó padà wá jáde sí. fún tọ́tí kú. afa ṣe rí tẹ́ ẹ máa ṣe ń sìn ah. ẹ máa gbàdúrà ẹnà láàgà fún rahim lọ́bọ̀ ọlọ́run kọ́lọ́n kó máa bá yín foríjì bàbá yín lọ́rùn bẹ́ẹ̀ bá wá kó ń bẹ̀rù ṣe rí ọmọbìnrin náà kọ́lọ́n kó bá tẹ̀ sáfẹ́fẹ́ rẹ̀. àfa ìfẹ́ lọmọbìnrin yìí fi ràn mí lọ́wọ́ látàrí pé tóun bá dé òun á jẹ́ ìyàwó mi kí n fẹ́ òun níṣu lọ́ka ìfẹ́ ló fi ràn mí lọ́wọ́ ọmọlọ́mọ ti kú báyìí ọmọlọ́mọ ti kú báyìí mi ò ní kọ́ ọ. ṣe rí ṣe rí gbogbo ẹni tó bá ti lè fọwọ́ fa tọ́wé òtó kó máa jẹ́ tẹ̀m̀bí òwà tẹ̀síkìrì fún yín. ǹjẹ́ o. ẹ ẹ wo bí táwọn ẹbí yìí ti fa okùn ẹ wo bí tó kùn ti já. ọmọlọ́mọ ọmọlọ́mọ kọ́lọ́hún kó bá kó bá dúró ti àwọn òbí rẹ̀ lóko. Ah, mo hó àwọn òbí ẹ mo hó àwọn òbí ẹ mo hó wọn. Ah. ẹ dákun torí Ọlọ́run ah. ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rí tó bá fẹ́ ṣògùn ẹ ní kán má ṣe torí téèyàn bá ṣe nǹkan tí ò dán padà wá ṣẹlẹ̀. Ọlọ́run kò fọ̀rùn kẹ́ Ọlọ́run fọ̀rùn kẹ́. ẹ tó máa dúpẹ́ fọ́lọ́ ni pé ńgbà tẹ́yìn náà débílẹ̀ kan jubilate ẹ̀yin náà dúpẹ́ tí yín lẹ́gbẹ̀ẹ́ kan. ọmọ mọ ọkọ ràn lọ́wọ́ ni. bẹ́ẹ̀ ni ràn mí lọ́wọ́ ni. ló ṣe ìyá lọ́ọ́ ti sún ní ìyá máa Dama الأمر جل madama ya يا tali المستيقظين ويا سامي سامي أمي ẹ ń fagídí sàmì. àmín. ẹ má bá ń dùn tẹ́mi ní mi.